الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أيها الأخوة sọ لك so nípa irú àpọ́nlé àgbéga àti ọlá eléyìí tó yẹ ká máa fi fún àwọn ará ilé ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n fẹ́ sàlàyé fún wa nínú ìdánilẹ́kọ̀ọ́ eléyìí nípa توقير العلماء والكبار وأهل الفضل sísè àpọ́nlé àwọn olùmọ̀ àti àwọn àgbàlagbà àti àwọn ẹni tọ́lọ̀ wọn bá tó gbọ́lá fún. wa taqdimihim ala ghayrihim ká máa fún wọn lọ́lá lórí àwọn míì ká máa tì wọ́n ṣáájú àwọn èèyàn míì wa raf'i majalisihim láti máa ṣe àgbéga ibùjókòó wọn tí bá ti jókòó pẹ̀lú àwọn èèyàn wa izhari martabatihim ká sì máa ṣe àfihàn ipò tí Ọlọ́run bá gbé wọn sí. kò sí tàbí ṣùgbọ́n ara ń tà ń sọ náà nù. kò sí tàbí ṣùgbọ́n pípé àwọn ẹni tó ní mà àpọ́nlé ńlá àgbéga tí ọ̀lẹ́gbẹ́ oná lọ́lọ́wọ́n bá ṣe fún wa àgbéga àti àpọ́nlé yìí wàá ní ma lórí tiwọn nìkan má tí wọ́n ti ń gbé àwùjọ kan àpọ́nlé àti àgbéga wọn yóò di ti gbogbo ẹni tí wọ́n jọ ń gbé láwùjọ nítorí pé àwọn olùmọ̀ ibi tí wọ́n bá ń gbé òun náà máa tara wọn di tó di nǹkan tó níyì yìí máa ti ara wọn di ibi tó ní àpọ́nlé ó lè jẹ́ ìlú kan magomora ìlú tẹ́nìkan ọ̀dàmà tólùmọ̀kan bá ń gbé bẹ́ẹ̀ ìlú yẹn yóò padà di màálùmá. Ma ìlú tí gbogbo ayé mà. lápèjúwe ìlú kan wà ní Saudiya wọ́n ń pè ní Unaiza ìlú yẹn òun náà ni ọ̀kan nínú àwọn ìlú tó wà ní Mantiqatu Qasim ìlú kan jẹ́ Buraida ònlolúùlù mùsíkọ̀tùkọ̀sọ yìí ó gbajúmọ̀ púpọ̀ ọ̀nàìzá kìí solúùlù ṣùgbọ́n ọ̀nàìzá yẹn ibẹ̀ ní ìlú tí olùmọ̀ ńlá ń gbé Sheikh Abdulrahman As-Sa'di rahimahullah Sheikh Abdulrahman As-Sa'di ah olùmọ̀ ní tó bá fẹ́ ma bí bàbá yìí ṣe ní màtó wọ́n kà á tírà rẹ̀ o ó kéré jù nínú tírà rẹ̀ tí ń bẹ lárọ̀ọ́wọ́tó ọ̀pọ̀lọpọ̀ láyé lónìí wọn náà ní tírà rẹ̀ tírà tafsir tó ṣe fal Qur'an láti bẹ̀rẹ̀ dókun ọgbà pólùmọ̀ ńlá ni bàbá yìí bàbá yẹn òun ní olùkọ́ fún Sheikh Ibn Uthaymeen rahimahullah. الشيخ عبد الرحمن سعدي إلو راني عنيزة عنيزة إناني إلو الشيخ ابن عثيمين الشيخ عبد الرحمن السعدي وده إمام أكبر لمثلث لا العنيزة òun ló sì kópa tó pọ̀ jù lórí gbogbo ẹ̀kọ́ tí olùmọ̀lá Sheikh Ibn Uthaymeen tí wọ́n kọ́ tí wọ́n mọ̀ láyé ok tó bá pé Sheikh Ibn Uthaymeen olùmọ̀lá ni tí ò ṣe kọyán rẹ̀ kéré bóun á lọ olùkọ́ tẹ ó rí lédè kúkúrú nítorí àwọn olùmọ̀lá ńlá tó wà ní Unaiza yìí Unaiza sì gborí má borẹ́dà lọ́wọ́ ọgbórí má kápítà gbogbo province yẹn lọ́wọ́ tá à ń bá ń sọ̀rọ̀ àwọn èèyàn ń wọ̀lù wọ́n sì ń wá àwọn kan lọ́bẹ̀ a èèyàn ti ń wà ọ̀nà ìzà pọ̀ láyé láti gbogbo àgbáńláyé làwọn èèyàn ti máa lọ bá Sheikh Ibn Uthaymeen láti kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Islam ọ̀rọ̀ débi pé wọn náà kọ́ ilé ńlá kalẹ̀ nítorí àwọn ọmọ tí wọ́n ń kẹ́kọ̀ọ́ àwọn olùmọ̀ńlá tí wọ́n ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Sheikh Ibn Uthaymeen rahimahullah bàbá yìí ní ilé ńlá gidigidi kan jẹ́ kí gbogbo ẹni tó bá kẹ́kọ̀ọ́ ibẹ̀ wọ́n máa ń dé sí i. torí ẹ̀ tí olùmọ̀ bá ń bẹ ńlù kan látara olùmọ̀ ìlú tí bá ń gbé inú máa ń níyì mí yàtọ̀ àwọn èèyàn tí bá ń gbé àárín wọn àwọn náà tún máa níyì ní ìyàtọ̀ gbogbo bí táwọn èèyàn ti ń gbé àárín wọn bá yọ sí tó bá ṣe à ah, ìlú báyìí ló ti wá ìlú báyìí ló ti wá sọ ọmọ lágbájá subhanallah ṣé o nìkan ló wà lù yẹn nítorí pé iyì àti àpọ́nlé àti àgbéga tọ́lọ̀ ń ṣe fólùmà kèé dúró lórí tiẹ̀ nìkan ìtún máa ń sàn lórí àwọn èèyàn míì olùmọba wà láwùjọ kan àgbéga ńlá ọlá ńlá lọ́lọ́run ṣe fáwọn ará abẹ nítorí pé ìlú wa lọ wà ó yàtọ̀ sí ìlú tí ó jìnnà síbi tá a wà ní gbé ìlú wa lọ wà yàtọ̀ sí agbègbè ibì náà ní àwọn ìlú wa jọ bọ́ sí torí ẹ̀ ọlá ńlá lọ́lọ́run ṣe fún àwọn ẹni tí àwọn olùmọ̀ bá ń gbà rìn wọn tólùmọ̀ yẹn náà bá wá jẹ́ kékeré sáhùn kí la hùn mà ọ̀nà ní ká má fi kọ́ ẹ̀ kí la hùn mà ká tilẹ̀kùn lé wa má rí pé ẹni tó bá fẹ́ là kọ́ wá bí ó ṣe là kọ̀ọ̀kan wá tó kéé sáhùn ń kọ́ àwọn èèyàn ní màtọ́ máa yẹ à orin ńlá gbọ́dọ̀ wà láwùjọ yẹn oore oríṣiríṣi tọ́lọ̀ máa ń ṣe fáwọn ẹrú rẹ̀ yóò ráyè jókòó sáwùjọ yẹn torí ra àwọn olùmọ̀ yẹn wọ́n ń bùkátà ká pọ́n wọn lé bẹ́ẹ̀ náà lẹni tó dàgbà jù wá lọ ẹni tó jẹ́ pé wọ́n ti bí ṣáájú wa òní wọ́n gbà lérò gbogbo ẹni tí wọ́n bá bí ṣáájú rẹ̀ ó dàgbà jù ọ lọ nǹkan kan náà lèèyàn sì máa fi dàgbà jù yàn lọ ó lè pọ̀ ó lè kéré ó lè jẹ́ ọdún ó sì lè jẹ́ ọdún tó pọ̀ ó lè jẹ́ ọdún tó kéré ó dẹ̀ ó lè jóṣù ó lè jọ́sẹ̀ ó lè jọ́jọ́ ẹni tó bá ti juni lọ ó juni lọ náà ni alisilam kọ̀kọ́ wa káyé aláfojú di aláìlẹ́kọ̀ọ́ kọ̀kọ́ wa ká bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ kú bẹ́ẹ̀ káyà sa wọ́n máa sọ akékeré fi jù mí lọ ẹ wọ́n sọ pé ọdún kan lọ́gbà lọ́dọ̀ olúwa rẹ o kò burú mọ́ọ̀bẹ kò gé ọdún kan dànù ọdún kan péré gé dànù ẹni tó jù ọ lọ ti jù ọ lọ náà Islam fún ọjọ́ orí táwọn èèyàn fi ń jura wọn lọ ó fún nítumọ̀ nítorí kì í máa sí gbogbo wa òun náà ni pé gbogbo ẹni tó bá dàgbà jù wá lọ ó dàgbà jù wá lọ lóòótọ́ kò yẹ kó wá jẹ́ pàfojúdi ìwà asa àìlákàsí kí lọ jámá ni láàfin máa bá wọn lò torí ẹ ẹni tó jù wá lọ Islam ká pọ́nlé kìí ṣerú àpọ́nlé tí Yorùbá àpọ́nlé rọ àpọ́nlé ẹ̀tàn jẹ tó yẹ pé ńgbà tí ìjà ò tí ì dé òun náà gbogbo àwọn bọ̀dá wa àwọn àǹtí wa àwọn àbúrò bàbá wa àwọn àbúrò ìyá wa àtàwọn ẹ̀gbọ́n wa láà máa lo fún wa tó bá ti wá dàbí ìgbà tó ṣe pé àìgbọ́ra ẹni yé fẹ́ ṣẹlẹ̀ ládùúrò àwọn tó jù wá lọ́ọ́ bá dìwọ́ sábà wá di wọn tán tọ́bọ̀n lójijì ńgbà tí ọ̀dà yorùbá mà tí ọ̀ma ṣe yorùbá sẹ́mi náà ló ń lò wọ́n fún pé hàn ah, ńgbà máa ń kọ́ sébọ̀ dáná là ń lò fọlọ̀ ni yorùbá lẹ́hùn náà àìlẹ́kọ̀ọ́ àti wàá sa burúkú nù ẹ kúkú tí máa pé kálukú níwọ̀ kó tó di pé jáde kọ́mọ́ bàbá lójijì ń jọ́ ọ̀jà bá dé àmọ́ wa pé ìjà ok ẹ̀yin ò ti máa kọta ẹ máa ṣiṣẹ́ ajíwéré kó tó di pé jáde àìlẹ́kọ̀ọ́ níjà àìlẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ pé torí pé níjà iná lẹni tó wá jẹ́ kó dàgbà jù ọ lọ wá dìwọ́ ó sí náà ni. lábẹ́ fẹ́ni tó dàgbà jù wá lọ ẹni tó dàgbà jù wá lọ àbá àmàjà àbá àmàjà. wọn dàgbà jù wá lọ náà tẹ̀lé bí sẹ́ máa tètè bọ́ sẹ́nu yorùbá ń pé ìwọ fẹ́ni tó lu ẹ̀yìn fún ó túmọ̀ sí pa lẹ́kọ̀ọ́ tẹ bá lẹ́kọ̀ọ́ ẹ̀yìn náà ni ọmọ jẹ láéláé ètò túmọ̀ sí pé ńgbà tíjà dé o tí wò ó sì yé panlé ò ní sọ̀rọ̀ jù tó bá yẹ kó rí pọ́npanlé náà lọ wà ẹ̀yìn náà ní sìn jẹ́ ò ní bùnbùkúbù ẹ̀yìn náà ní jẹ́ òní jẹ́ni tó ṣe pé ọ̀tá àbàwọn ká báwọn sásọ àlá rẹ̀ ó jẹ́ kíjà yẹn ọmọ bó ṣe máa òní gbé tayọ bó ṣe rí tí ọmọ ti ń sọ fẹ́ni tó dàgbà jù ọ lọ pé wọ́ ẹ rí i pé yọ sọ àwọn ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ òdì eléyìí tó ṣe pé tíjà bá tán ìrántí rẹ̀ ò tán láéláé eléyìí burú jàmá eléyìí burú Islam kẹ́kẹ́ pẹ́ni tó dàgbà jù yín lọ kẹ́ pọ́nlé wọ́n á lè sọ́ọ̀bìn àtàwọn ẹni tó lọ sọ́lá fún ọlá ó yàtọ̀ sówó ọlá àbí ọlá ó yàtọ̀ sọ́jọ́ orí ọjọ́ orí ìsìláàmù pọ́nlé ọlá tún wá wà ẹlòmíràn ọlá tó lọ ń ṣe fún un náà ní kí ọlọ́run ọba ó gbé sípò ńlá tó ń tipó kéré lọ́jọ́ orí àwa dàgbà jùlọ gidigidi ìwé ìsìláàmù fẹ́kẹ́ tún gbé ọlá yẹn fún torí pé ọlọ́run pàlẹ́ òun náà pọn ilé lágbọn pé ìdàgbà jùlọ lọ́jọ́ orí èyí náà pọn ilé lágbọn pé ọlọ́run fún lájùlọ jù yín lọ ìsìláàmù fẹ́ kẹ́ ẹ má fi ẹ̀tọ́ àwọn èèyàn kẹ́ ẹ má fi dùn wá oníkálukú ẹ gbé sáyè tọ́tọ́ sí àyè tọ́ yẹ. akọ́rọ́mọkọ́mọ́ wọn ní ká tún máa tì wọ́n síwájú àwọn èèyàn míì onímímà ẹni tó dàgbà jù wá lọ ẹni tó lọ ń fọlá fún káàtì wọn síwájú báyìí nìkan lẹ́jọ́ lọ ọwọ́ ẹ̀kẹ́ nìkan sọ̀rọ̀ olùmọ̀nbẹ láàrin òní ẹjọ́ sọ̀rọ̀ gbogbo yín ẹjọ́ tẹ́sà wà wò ṣùgbọ́n nípa àmà ṣùgbọ́n nìkan dàgbà jù ẹni tó dàgbà jù ní ẹjọ́ lóòótọ́ ẹ ju eléyìí lọ lọ́jọ́ orí ṣùgbọ́n ọlọ́run bá fún láti lọ tó fi jẹ́ pé tó bá kùn lọ sọ̀rọ̀ níta ń wáyàn yọ̀bọ̀ sí ẹ̀jẹ̀ ó jẹ́ kó ní ọ sọ̀rọ̀ kẹ́ ẹ fún wa lápọ̀nlé tọ́lọ́run fún wa ẹ tì wọ́n ṣáájú àwọn èèyàn míì wọ́rọ́ fàì màjàlé séhìm tẹ́ bá wà ní ìjókòó olùmọ̀ ẹni tó dàgbà jù yín lọ ló kó yín jókòó ẹni tọ́lọ́run fún lọ́lá òun ló kó yín sòdì tẹ́ ẹjọ́ jókòó ẹ rí i pé ẹ ṣàgbéga bùjókòó yìí mẹjọ jẹ pé ariwo àwọn ọ̀rọ̀ tí ò nítumọ̀ ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ọmọ gáràjì ẹ̀rín àárín sàkìtì tí ò nítumọ̀ lẹ́ẹ̀ma rí bẹ́ẹ̀ ẹ mẹjọ wáyé. wọ́n ẹ̀bùhọ́rì mọ̀rùtẹ̀bẹ̀tẹ̀ ẹ sì máa ń ṣàfihàn irú ipò tọ́lọ̀ gbèsè. ó wọ́n tọrọ o àmọ́ nínú nǹkan tó yẹ kẹ́yìn ó ṣe fún un lélẹ́yìn nílẹ̀ rí àwọn nǹkan tá a kà yìí ọ̀rọ̀ ọlọ́run ọba wa ni nínú Suratu Zumar ayé ẹlẹ́kẹsàn-án ọlọ́run ní qul hal yastawi alladhina ya'lamuna walladhina la ya'lamun innama yatadhakkaru ulul albab sọ fún wa ìrẹ̀ sallallahu alayhi wa alihi wa sallam pé ǹjẹ́ wọn a lè dọ́gba bí àwọn ẹni tí wọ́n mà àtàwọn ẹni tí ó mà wọn a lè dọ́gba o ẹni tó mà àtẹni tí ó mà ò lè dọ́gba gbogbo gbàtà máa ń sọ̀rọ̀ mà nínú Al-Qur'an àbí ẹni tí wọ́n tọ́ka sí òun náà ni mà nípa ẹ̀sìn wọn a dọ́gba o. nítorí pé ẹni tó mọ̀ ìjogún anabi muhammed sallallahu alayhi wa sallam inna al-anbiya'a lam yuwarrithu dinaran wala dirhama wa innama warrathu al-'ilm faman akhadha bihi faman akhadha bihi faqad akhadha bi hadd wafir anabi ni dájúdájú. àwọn ànábì Ọlọ́run wọn à fi owó wúrà sílẹ̀ fẹ́nìkan kó jogún wọn à fowó fàdákà sílẹ̀ fẹ́nìkan láti jogún ìmà nìkan ni wọ́n fi sílẹ̀ fáwọn èèyàn tí wọ́n jogún fáwọn èèyàn ẹnikẹ́ni tọ́nà ń bá kó rí ìmà mu onítọ̀hún ti mú ìpín tọ́pọ̀ ọlọ́ndàkù sàwa náà lọ́kàn nínú ẹni tó rí ìpín tọ́pọ̀ yìí mu eléyìí túmọ̀ sí wípé ẹni tó mà kò lè dọ́gba pẹ̀lú ẹni tó kò mà ẹ̀yà tó bá gbé afọ́jú àtẹni tó ríran ó lè dọ́gba àfi tó bá jẹ́ pé ìmọ́lẹ̀ àti òkùnkùn wọ́n lè dọ́gba a sì máa pé wọn ò lè dọ́gba. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون الله ní sọ fún wọn tí ẹni tó wọn lè dọ́gba eléyìí wọn ń pè ní istifhamun inkari ìbéèrè pé kò ṣeé ṣe kò ṣeé ṣe kí wọn jọ dọ́gba torí ẹ ìlú fà ló fi jẹ́ pé tọ́lọ́mùbá ti fún ilé mà ó yẹ kí ìwà yín kó ṣe déédéé pẹ̀lú màtẹ́lẹ̀ ni bólúmọ̀ bá ń hùwà kò yẹ kí ìmọ̀ rẹ̀ kó ṣe rẹ́jí pẹ̀lú ìwà aláìmọ̀kan ẹ̀sìn yín kò yẹ kó jọra wọn ẹ̀sìn ẹni tó nímọ̀ ó yẹ kí ìmọ̀ hàn lára rẹ̀ ní dídá àti ní pípọ̀ àti ní títẹramọ́ àyíká rẹ̀ àyíká gara ó yẹ kó hàn lára olùmọ̀ nínú àṣẹ torí kí láǹfààní ìmọ̀ náà tó bá kẹ̀dẹ́ pọ̀ gàn máa kà ọ máa kọ́ máa ṣàlàyé ẹ̀sìn ò sí lára rẹ kí láǹfààní ìmọ̀ náà kò láǹfààní. bákan náà níjọ́ nímọ̀ kò lè dọ́gba pẹ̀lú ẹni tí ò nímọ̀ nínú ìhùwàsí nínú ṣesí nínú rìnsí nínú sọ̀rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìmọ̀ túnyàn bí kódà nínú ìròrí ìròrí yóò lè jọra wọn nítorí sẹ èèyàn kan bá bá èèyàn méjì sọ̀rọ̀ sẹ́nìkan nímà sẹ́nìkan nímà bí wọ́n ti gbọ́ yọ yàtọ̀ síra wọn bí wọ́n ti lè sọ sí yọ yàtọ̀ síra wọn nítorí pé ìmọ̀ tí wọ́n ní yóò jẹ́ kó gbọ́ ọ̀rọ̀ yìí kọjá ẹni tí ò ní mà àpèjúwe kan ẹnìkan wá bá èèyàn méjì ó ní ọkọ òun ò rí ààyè kan nínú ẹ̀sìn rẹ̀ àbí ìwà rẹ̀ àbí kí wàá làlébù tá a lè pé ń bẹ lára ẹni tó ṣe pé gbogbo ọ̀sán rẹ̀ ní gbogbo ọjọ́ ayé ìfi kẹnu rótẹ̀sì fọlọ́ ni gbogbo òru rẹ̀ ìsì fi dúró ṣe sọ̀ láti ni ṣùgbọ́n ọ̀rọ̀ bágbépọ̀ wa ti fẹ́ máa sú mi èèyàn méjì wọn bá sọ ẹnìkan ní Allahu Akbar hmm, àwọn àtẹkùbọ mú mi gbogbo ọ̀sán sọ́yà gbogbo òru kìyà ká ń tọrọ tiwa náà kó ló ń jẹ́ àgbọ̀dọ̀ àwọn èèyàn dáadáa báwọn ẹnìkan wá níbí lọ sọ lákùúgbà lọ́tà rí sọ̀rọ̀ lọ sọ. gbogbo ọ̀sán kìyàm gbogbo òru kìyàm ẹni bá ń fi gbogbo ọjọ́ ayé kẹnu ró sẹ̀sìn fọlọ́run ẹ sọ fún pọ́kọ̀lá torí pé agẹ̀sìndẹ̀sìn lè gbọ́ ẹ̀yìn ni wọ́ ẹni bá ya agẹ̀sìndẹ̀sìn lè gbọ́ ẹ̀yìn ọdájú pé bí wọ́n fẹ́ gun ẹsìn dé ẹ̀dùn ní débẹ̀ o ẹsìn gan ò ní sẹ́kù láàyè dépò parí kò débẹ̀ nítorí pé bí tó ń ti ń gun ẹsìn tóun kájú nìkan tó burúkú tó mú ọ dé egun ẹ̀yìn ẹ̀sìn ò ní débi tó ń lọ ìwó là ń rè látògbó mà sùn ibi tí à ń ti ń gun ẹsìn tá à ń ta ń kẹsẹ lóríṣiríṣi tá à ń lù ú lùkulù o ò sáré tó eré sọ̀nsá yìí kéré ọ yẹ kí n lọ ìpàdé tá a fẹ́ ṣe ó kù sẹ́tí mẹ́ẹ̀ẹ́dógún láti Ògbómọ̀ṣọ́ sí wò sẹ́tí mẹ́ẹ̀ẹ́dógún bọ́ ọwọ́ mọ́tò gan sọ̀nsá four forty àbá ó dé wò ní fifteen minutes tọ́nà sì dá bó ṣe lóore o kódà mọ́ dà ó lè dé wò fifteen minutes àbá ó dé ọ̀tá mọ́ ẹ̀sìn bá ń sọ òun fi lé ayé lẹ̀ fún yín ẹ̀wẹ̀ ti jẹ́ ọ̀ máa ṣe irú wàhálà burúkú tí a fẹ́ kó wọn ṣe yìí ó ti ẹ̀túlẹ̀ ayé lẹ̀ pàṣípì ọlọ́mọ ọ̀dà mọ́. bàbá ìmọ̀ sí ìdè wò ẹsẹ̀ wò náà kọ́ la wà yá ah, ọ̀tá mu kún wọn pé bí báyìí kìrì ti bẹ lẹ́sẹ̀ bàbá alájọ ẹ̀ ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni kọ́lẹ̀ ẹ̀ sì fi dájú Ògbómọ̀ṣọ́ làǹdí lẹ̀ báyìí. à ah, àwa rírì o bẹ́ẹ̀ ni rè náà lá máa ìwọ ẹsìn ọdọ àdìjẹ jẹ akọntínú wẹrẹwẹrẹ wẹrẹwẹrẹ láyé gbà ẹsì ti lọ àlùkìyàmù. torí ẹ ló ti jẹ́ pé ẹni bá ń fi gbogbo ọ̀sán kẹ́nu ìjọ ni ó ṣe dà yọ padà sùn yọ padà di pé torí pé ànábì sallallahu alaihi wasallam inna ad-dina yusr wa lan yushadda ad-dina ahadun illa ghalaba ntọrọ lẹsìn ẹnì kan ò ní fọwọ́ èlé mẹ́sìn kókókókókókókó ẹ̀sìn ọ̀padà kórìí rẹ ni wọ́n ti sẹ́ẹ̀tì fún tó bí bàbá rẹ̀ tí wọ́n bá sùn kú tán ẹ̀sìn ọ̀tún sẹ́kù nígbà tí gbẹ̀dà ìyàmọ̀ sí ìdè ó túmọ̀ sí pé ìwọ ló sàtipàtì ẹ̀sìn òní tá torí ẹ̀sìn bá ti rẹ́ nìkan tí ń lé koko tí ń lé koko ah, báwo ni ẹja jẹun àmọ́láníà ah, ó tún dọ̀la mọ̀tìláníà mọ̀tìláníà ah, rọmọdánà lọ́jọ́ tí ń jojúmọ́ ni <laughs> ẹ rí i pé rọmọdánà ó dè yọ ọ̀sà o lọ́ba máa jẹun rọmọdánà ṣé ò sí àpọ̀lá yìí ìrẹ̀wẹ̀sì ọkàn tí ẹ bá ìrẹ̀wẹ̀sì ọkàn ọmọ bá nà ṣe má gbà olójoojúmọ́ ọlọ́run forí sí mi ni o adúrú síyàmù tí mo ṣe láyé lọ́wọ́ á dírọ̀ mọ́tọ́ kọ́tí samuel aláṣejù sí sọ́kọ́dọ́mọ ọdájú pé àṣejù ló sí ọ tó o fọ́ á di pé ẹ̀sìn kan tọ́lọ̀ ń fẹ́ ká sí lójoojúmọ́ ó lè ṣe má bẹ́ẹ̀ náà ni gbogbo mò ń fi gbogbo ooru mò ń fi ṣe kìyàm kìyàm ṣé ara rẹ ọ̀lẹ́tọ̀ lórí rẹ lọ́wọ́ aṣojú kankan kan bíi ti wèrè ńgbà lẹ̀ bá má ẹni tí ó sùn wọ́n aranjú nì bí gílóòbù tá a pa ojú adi gbogbo àdúgbò pé àbí yọ bá ń ṣe aláǹgàlà tí ràn bá wà lára bá gbé dé kí ni wọn kọ fún lábẹ́rẹ́ kó tiẹ̀ sùn ná hmm, kó sùn ná torórí rẹ̀ ń gbóná kó tutù òkè ìwé wa sùn ọmọ àmọ́ èsùn o tòtò ẹ̀ mọ̀ pé tẹ̀ bá kí ìsara léyìn o ẹ̀ ní wèrè lálejò léyìn lẹ́yìn náà èsùn gbogbo ọ̀sẹ̀ kìyàmù lé olóòfẹ́ wà lìjánà kí ló fẹ́ yàwó náà bàbá àlìjánà kí ló fẹ́ yàwó. ṣé bá nàbẹ̀ sallallahu alaihi wasallam òun lọ́gá wa ó láwọn ìyàwó ìsìn fún gbogbo ìyàwó ẹ̀tọ́ rẹ̀ ká sì dìde ti sọ láti lóru ọ̀ràn yẹn lórí àti sọ̀rọ̀ bá àlè sọ̀rọ̀ àbúrò wa làzẹ wa fẹ́ mẹ̀tọ́jú ẹ̀ sọ̀rọ̀ tẹ̀lé pa àríkún dànù so bàbá tó nímọ̀ olùgbàdúrà kú panumájáde wọ́n sọ pé ìyàn rí ni ìyàn rí dání yóò sì rẹ̀ léṣe ìyàn rí dání ìfẹ̀tọ́ ìyàwó rẹ̀ dùn ebi ìyàwó náà lọ́wọ́ afẹjọ́sùn yìí kọ́lọ́mọ́sí sẹ́wọ̀n káwọn obìnrin máa gbọ́n gan ni àwọn obìnrin máa gbọ́n gan nínú ká gbọ́rọ̀ kalẹ̀ tí wàá fún obìnrin tí wọ́n gbádùn òní ọmọ sọ pé ó tójú ojú ti bá ń sùn lójú àwọn èèyàn ẹni tó gbọ́n ó lè sọ pé gbogbo òru wọn máa ṣe náfìlà ni sẹ́wọ̀n kúkú ńlá kẹ́ ó ti mọ̀ pé ọmọ abáyàwó rẹ̀ ṣe rí èmi ìfẹ́ kan kó bá mi mọ̀ wùlẹ̀ fẹ́ yà wọ̀ kó fi jọ tani ta ló fi jọ tọ́ àlè kókó fi jọ bàbá rẹ̀ torí bàbá rẹ̀ fẹ́ ya rẹ̀ ni wọ́n fi bí wà mo rò pé yẹ torí di eléyìí ẹ̀rí pé ẹni tó ní mà àtẹni tí ò ní mà wọ́n ti jọ gbọ́rọ̀ yóò yàtọ̀ síra wọn ọlọ́ọ̀ni ẹni tó mà àtẹni tó mọ̀ wọn lè dọ́gba o ẹlòmíì lè sọ pé àkànpọ̀ yín lè yí o àkànpọ̀ yín lè polúmọ̀ ẹ̀ wà níyì o ẹ̀ wà náà mà o gbàdé ti pé à lèmi náà sì lọ lè kí orí ni alóòjó ni ọ fẹmọ pé tí máa ń ṣẹlẹ̀ láwùjọ tí wàá mi àwọn olóòjó burúkú lásán olóòjó ragadi tí ọmọ kankan tí ọdá kankan tí ò lè tí ò lè fi dí ìgò fikọ hàn hàn hmm, làwọn anìkèsè ó mọ̀rọ̀pọ̀ yé lọ́ba múlò ńlá tó fi kọ́ kìnní sílẹ̀ tó mú èso kéré sí tó apèsè sí tó tún kọ́ mi ó ti kínú ha kò lè fi dí ìgò kọ́ hàn òun náà sọ pé àbá mi wọn fi mi sílẹ̀ kí ó náà èmi náà mọ àléébù tó ní wọn sẹni lókè níjẹ a àléébù tó ní wọn sẹni sálẹ̀ níjẹ e àbí òye olódo burúkú so ó lè wá ó lè jáde ládùúgbò kó lọ àti olùmọ̀àdúgbò àwọn olùrà wọn wọn kàn ń pọnlé ni o ọmọ tani ni o ẹ̀mọ̀ ó ti fúnra rẹ̀ sáǹpù wọ́rọ̀ awọ́lé lọ wọlé lọ kí wèrè ọmọ pé méjì wọn à lè dọ́gba wọn à lè dọ́gba torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn olùmọ̀tí ọlọ́run palẹ̀ yìí àwọn náà ní láti sọ̀ra o torí pé tí olùmọ̀ bá sọ̀ra rẹ̀ iyì máa ma dànù torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé wà lọ́wọ́ ẹnna ẹ̀hẹ̀lẹ̀lẹ̀ ẹ̀lmi sọ̀nù sọ̀nù tó bá yẹ pé àwọn ẹni tọ́lọ̀ ń fún ní mọ̀ bá pín ìmọ̀ ní ìmọ̀ bá sọ̀rọ̀ àmọ́ ńgbà tọ́lọ̀ ń bá fún ọ ní mọ̀ tó sọ́mà ìmọ̀ ní sọ̀rọ̀ bí kọ́jọ́ pé wọ́n lọ ń bá wọn ju sàrà sọmọ kọ́ sọmọ rẹ ha lọ́ àdì pé owó tẹ pín ìhàn ẹ̀pín dà ẹ sì mọ̀ pé asalọ́pọ̀ náà àwọn sẹ́ńjọ́ ń lò dé o so wọ́n ti kọ́kọ́ máa dákẹ́ wọn níta lọ ọkọ́ bá ní ọ̀yọ̀ká fún bàbá ilé ti lónìí àwọn ọmọ ní kíní kan pé kíní báyìí sọ asalọ́yà ṣe ibẹ̀ ni ọba ti di pé kíní apra alẹ́ ìpínlẹ̀ alákúndà kí lè pe ra yín kaná rí yóò gba sí pé kọ́lá wọn fẹ́ yí ẹsẹ̀ síra wọn lóde ń jò ní ìdí máa ṣẹlẹ̀ nù sẹ́yìn ọba ti pọ́n ara yín lé ìmọ̀ yín ò ní pọ́n yín lé ìmọ̀ yín kọ̀kọ́ pọ́n lé náà sọ́mà ti kọ́ á ti kọ́ mọ̀ kò túmọ̀ sí kọ́ ọmọ nìṣẹ́ náà kò túmọ̀ sí kọ́ ọmọ nìṣẹ́ torí pé tí ọba ti níṣẹ́ tẹ́lẹ̀ náà àbùkù lọ́kọ lẹ́tà sí níjọ́ wọn gbé ara wa sọ́ni déètì ẹ̀ dáhùn níjọ wọn ò lè gbé sàrà wà sọ́ni déètì kò ní déètì ẹ̀mí tí bá ń ṣiṣẹ́ inṣọ́ọ̀lá lẹ́yìn ìgbà tó bá ṣiṣẹ́ yóò máa retí wọn sanwó sẹ́fọ̀ anábì sallallahu alaihi wa sallam oní a'tul ajira haqqahu qabla an yajiffa 'araquhu ẹfún ẹni tí ẹgbẹ nítorí pé sẹ́lú ṣe fún àwọn ọ̀sánwó rẹ̀ gbogbo bí kíbi tẹ́ bá dé láyé ò sọ̀rọ̀ ìwọ ní ìsinyìí báyìí kìí ṣe pé sẹ́kàn lọ kọjú mọ́ ọ̀sọ́ pé torí kò ti kọ́jú òṣìṣẹ́ kan mọ́ àwọn ẹni tí ò mọ kankan wọ́n fẹ́ kàn lábò bẹ́ẹ̀ náà ni olóòkọ́ kí àwọn ń ṣe babaláwo wọ́n ti ṣe ìyẹ̀wò wọ́n ti ṣe yẹn wọn lé aláǹgbá kádùúgbò wọn méwúrẹ́ funfun ẹ ń hàn títí lára ẹni náà gbà lára rẹ̀ wọn rí màálù dúdú mọ́lẹ̀ láàyè ìfọ àwọn fẹẹ pẹnu lùmá gbogbo eléyìí àbùkù lọ ń kọ lẹ́tà sí torí pé ò sínú àwọn olùmọ̀mọ́ ó ti di kí ni babaláwo division ìbẹ̀lẹ̀ ọgọ́sùn tó gbogbo eléyìí ò lè jẹ́ kó ọ̀rá pọ̀nlé bẹ́ẹ̀ mọ̀ fáwọn ẹni tí ń sisẹ́ wọn ẹ̀rá pọ̀nlé àá nígbà wọn gbé sẹ́wà bọ̀ ìwọ́n ti wá jánu oní bí ó ṣe rí nù tó bá ti sàbò ṣe ni wọ́n sà wọn tó bá gbé wá tó bá bá wọn sà kọ̀ wá jẹ́ à ọmọ kọ́ màtákù láyé tó bá gbé àdọ́dọ̀ rẹ̀ kọ́ ọ̀kọ́ fọ̀ náà ni sẹ́yìn kan ti bàbá bàbá ń gbà wọn wá bàbá bàbá ń wọn kọ́kọ́ wá ní tí bàbá sàkọ̀ jẹ́ bàbá òun ti yàgbẹ́ wọ́n máa gbá ní bí ìgbà tí Maradona ń gbá bọ́ọ̀lù tí máa gbé òkè tí máa gbé òkè tó gbé séjì ta tó tún gbé sí kínní ah, wọ́n pa mí sẹ́ńtì ẹ̀ ló kù ah, ìwọ náà pa wọn owó tí wọ́n tí wọ́n náà gbà babaláwo tó o lè ra pẹ̀lẹ́ mẹ́ irú àwọn irú àwọn sọ fún wọn o kì í sàwọn olùmọ̀ tó lọ́n sọ eléyìí sọ olùmọ̀ babaláwo ni ẹ o babaláwo ni ẹ ẹni tó ń pè lólùmọ̀ ẹnitó ní màá ń pàtó lọ́wọ́ tó ní màá ń pàtó anábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. innama yatadhakkaru ulul albab ọlọ́run lẹ́nu kẹ́ rántí kárán létí kó sì rántí àfàwọn ẹni tó ní làákàyè kọ́lọ́run sì wá lọ́kàn nínú wọn. ẹgbà wa wá látọ̀dọ̀ abi Mas'ud Uqba ibn Amr al-Badri al-Ansari. رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم يقوم القوم أقرأهم لكتاب الله فإن كانوا في القراءة سواء فأعلمهم بالسنة فإن كانوا في السنة سواء فأقدمهم هجرة فإن كانوا في الهجرة سواء فأقدمهم سنة ولا يؤمن الرجل الرجل في سلطانه ولا يقعد في بيته على تكرمته إلا بإذنه رواه مسلم وفي رواية فأقدمهم سلمة بدل سنة أي إسلام وفي رواية يؤم القوم أقرأهم لكتاب الله وأقدمهم قراءة فإن كانت قراءتهم سواء فيؤمهم أقدمهم هجرة فإن كانوا في الهجرة سواء fẹ́lẹ̀ ọmọhún akbaruhum sinna. والمراد بسلطانه محل ولايته tán àdéhùn yìí lábẹ́ ẹ̀sàpọ́nlé olùmọ̀ ẹ̀sàpọ́nlé ẹni tó dàgbà jù yín lọ ẹ̀sàpọ́nlé ẹni tó lọ fún lọ́lá jù yín lọ. Abu Mas'ud ó yàtọ̀ sí Ibn Mas'ud bàbá Mas'ud lélẹ́yìí ṣùgbọ́n Ibn Mas'ud bàbá tiẹ̀ ní jẹ́ Mas'ud kò wá sí ń tọ́pọ̀ àpọ̀pọ̀ lélẹ́yìí kì í ṣe pé ń gbà sọ pé bàbá Mas'ud àjẹ́ pé Ibn Mas'ud Mas'ud tó bí Abdullahi Ibn Mas'ud pọ́nmọ́ eléyìí rárá kò sí ń tọ́pọ̀ àwọn pọ̀ torí pé Ibn Mas'ud ara Mẹ́kà lọ nípa pàgàn ara Ta'if torí nínú àwọn eh, eh, al ní Ibn Mas'ud wà. Abu Mas'ud al-Ansari ará Madina ni kọ́lọ̀ kó yọ ọ́nù sí gbogbo àwọn sàhábà orúkọ wọn ni Uqba ọmọ Amr al-Badri wọn kópa nínú ogun Badr al-Ansari wọn sì jọ kanu ará Madina radiyallahu anhu kọ́lọ̀ kó yọ ọ́nù sí wọn. qala qala Rasulullah sallallahu alayhi wa sallam ó ní ìránṣẹ́ ọlọ́run ẹni tí ó máa síwájú àwọn èèyàn ṣe lè máa mú ẹni tí ó máa síwájú àwọn èèyàn kan ṣe lè máa mú òun náà lẹni tó má lùkùránì kéjì nínú wa ẹni tó máa sírọ ọlọ́run kéjì nínú wa ni ó máa síwájú wọn ṣe lè máa mú ẹsẹ lẹni. فإن كانوا في القراءة سواء tó bá jẹ́ tó gbogbo àwọn ẹni tó yẹ sí lè máa mú bákan náà ni gbogbo wọn jọ rí nípa mímọ̀ Al-Kùránì ké àti híhá sórí ẹnìkan ojú ẹnìkan lọ sàwáwò ni wa ànábì ní tó fún wa o ó ní fa a'lamuhum bis-sunnah ajẹ́pẹ́ni tó bá ní màdù nípa súnà nínú wa sẹ́wọ̀n pé gbogbo wọn jọ dọ́gba nípa Al-Kùránì a sì fẹ́ fẹ́ nìkan lọ́lá lórí ẹnì kejì. torí ẹni tó fẹ́ ṣe lè má mú jù kan lọ ajẹ́pẹ́ni tó nímọ̀ nípa súnnájì ajẹ́pọ́ mọ̀ nípa alukur'ani ọjọ́dọ́gba pẹ̀lú ẹlòmíì bẹ́ẹ̀ ṣùgbọ́n òun mọ̀ nípa súnnà ju ẹlòmíì lọ àwọn afúnlọ́lá lórí ẹlòmíì tí ọmọ ń pa súnnà tó tọ́ba sọ pé súnnà mọ̀ nípa ìlànà alayhi wa ọ̀rọ̀ rẹ̀ iṣẹ́ rẹ̀ àwọn tí wọ́n ṣe tànàbí fọwọ́ sí pé kò burú tànàbí sì mà nípa rẹ̀ ó sì mà nípa ọ̀nà wo lànàbí gbàsẹ̀sì ìlànà wo lọ́la kalẹ̀ fún wa ká máa tọ̀ ẹni tó ní mà nípa eléyìí jù ajẹ́pọ̀ ńlá gbọ́lá fún tó sì lè má mú un. fa in kanu fi sunnati sawa'a. tí wọ́n bá tún wá jọ dọ́gba nípa àmà nípa súnà yìí wọ́n jọ dọ́gba nípa wọ́n tún jọ dọ́gba nípa súnà fa aqdamuhum hijra ajẹ́pẹ́ni tó kọ́kọ́ ṣe hijra lọ sí madina nínú wọn oní òsèlè máa mú sẹ́wọ̀n kan ti méjì tá a lẹni tó kọ́kọ́ nù wọn sẹ́wọ̀n lílọ madina ń bẹ̀rẹ̀ ó gbé sá ẹ̀sìn rẹ ó gbé sá lọ síbi tó ti lè sin náà nírọ̀rùn bọ́ fẹ́ kó ṣe pé lójú ọ̀nà àti dé Màdínà ọgbà kó fi gbogbo dúkìá rẹ sílẹ̀ pátápátá kó wọ́n gbà mọ́ lọ́wọ́ ẹni tó kọ́ ṣe hijira ni torí pé láàyè sẹ́wé minkum man anfaqa min qabli al-fathi wa qatal ulaika a'zamu darajatan. من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى wọ́n lè dọ́gba ẹni tó náwó tó jagun sójú ọ̀nà ọlọ́run ṣáájú kọ́nà tó fànàbí ń ṣẹ́gun lórí mẹ́kà kò lè dọ́gba pẹ̀lú ẹni tó náwó tó nà tó jagun sójú ọ̀nà ọlọ́run lẹ́yìn ìgbà tó lọ́n ti fànàbí ń ṣẹ́gun lórí mẹ́kà wọ́n lè dọ́gba torí fànàbí ò tó ní ṣẹ́gun lórí mẹ́kà ìgbà pọ́njú burúkú nù níbo ni wọ́n wà ń gbà náà ànábì tí wàá ṣẹ́gun tán wàhálà dínkù wọn náà wàá di ọwọ́ arúgbó dé ẹ ẹ̀yin ṣetán láti náwó fẹ́ sìn ọlọ́run níbo lẹ́yìn wà tẹ́lẹ̀ àmẹ́yìn náà kò gbúrò bó tilẹ̀ jẹ́ pé lẹ́sìkọ́ máa ní kò gbúrò ọlọ́ni àti èkíní àti èkejì àtàdéhùn dáadáa fún un. akramakumullah ẹni tó kọ́ ṣe hijira. fa in kanu fil hijrati sawa'a tó bá jẹ́ pé gbogbo wọn náà sábẹ́ ṣe lè má mú ìjọ kan náà wọ́n jọ ṣe hijira akadamuhum sena ajẹ́pẹ́ni tó dàgbà jù ẹnìkan ti dọ́gba ní gbogbo nǹkan ìgbà náà láwọn á fi tàgbà tó tó eléyìí jẹ́ àdéhìí ẹbí ni wala ya'ummu ar-rajulu fi sultanihi ẹnìkan ò ṣe ìmáàmù fẹ́nìkan níbi títí ń ṣèjọba ẹnìkan nìsín ń lọ lórí ìlú tẹ wà tó ń lálásẹ̀ ìlú tẹ wà ẹnìkan gbọ́dọ̀ sí lè má mọ̀ àyàfi pẹ̀lú yọ̀ǹda rẹ̀ tí ó bá yọ̀ǹda ẹnìkan gbọ́dọ̀ sí lè má mọ̀ eléyìí jẹ́ ẹ̀tọ́ tọ́lọ̀ wọn fún ẹni tó bá jẹ́ olórí tó bá jẹ́ pé gọ́vnà lẹ́ bá ní tẹ́ǹsì fìjọba ẹ̀sìn láàmú ṣe tóun náà sì máa kí ó ọlọ́yẹ̀ kọ́ máa ṣe lè má mú ní secretariat. tó bá kọ́ máa kí ó èyí ṣe lànà ẹ̀sìn Islam kẹlẹ̀ ń tẹ̀lé ọmú ni ó lè ti gbogbogbòrò kó ti gbà pé kó tó lọ́fíìsì àtẹ̀rọ àwọn eléyìí wàhálà ni ọlọ́mọdé tó bá jẹ́ kọ́ balẹ̀ yín bá máa níbi tẹ́ ẹ wà ọba yín náà ti ń tẹ̀lé tọ́lọ́ ń tẹ̀lé tà nàbì kìí ṣẹlẹ́bọ kìí ṣe léegun kìí ṣe olóró kìí ṣe olóòtà ọba ni ọmọ ṣe lè máàmù nítorí pé ayé yìí ó kéré ayé asán ayé tí ó wà sópin jọkàn ẹni ọba lọ́rùn tọ́ẹ́ pé ayé lásán ló wò wọ́mọ́ ló dì máyà kò rí ń dì máyà òfurufú lásán ló dì máyà ọba yín ni ọmọ àṣẹlẹ máa mú fún yín tọ ìwé ìsọba tún lò èyí tí baálẹ̀ fàdúgbò àmọ́ wa náà ni ọba nílé rẹ̀ nínú ilé rẹ̀ o tó jẹ́ pé wọn náà lọ ń pàṣẹ nínú ilé rẹ̀ o ẹnìkan kan ò ní ṣe lè má mú fún ọ nínú ilé rẹ̀ o àfi pẹ̀lú yọ̀ǹda rẹ̀ ẹnikẹ́ni ọba wọ wá kọ̀kànlé pé ẹsẹ̀ kọ́ mà kó sì bọ́ wájú bọ́ ẹ̀yìn èmi mọ̀ ń pàṣẹ ń bì. nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá pọ́n ọ lé láyé ibi tí wọn náà ti jẹ́ ni tó ti jẹ́ pé ẹnu rẹ̀ ràn lẹ̀ ìwọ ló ṣe lè má mú nínú ilé rẹ̀ àmọ́ tó o bá yọ̀ǹda fẹ́nikẹ́ni pé kó ṣe lè má mú yóò ṣe nínú ilé rẹ̀ bẹ́ẹ̀ náà ni mọ́ṣáláṣí àti yẹn nìkan kó kọ́ máa tẹ̀lé máa mú bẹ́ẹ̀ ẹnikẹ́ni ọ̀lẹ́tọ̀ sí kọ́kàn bọ́ wájú torí pé ibi tí ìmáàmù yẹn náà tó náà ti ṣèjọba tiẹ̀ nù ẹlòmíì lọ yàtọ̀ sí kọ́ lẹ́tọ̀ sí kó síwájú àwọn èèyàn àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ìmáàmù èsì kó a pé wọ́n bọ́ sẹ́yìn olódò ni ọ́ olódò báwo ṣé wọ́n rí lólódò kan tó yàn gbọ̀dùkẹ́ wá sí kódò rí ó burú dé kó ọmọ fati àké o torí pé tí ọba tẹlẹ kó lè má mọ ọmọ fati àké àtìyànú o òun tèlé lè má mú fi bẹ́ẹ̀ o akótọ̀ láti ẹni dàákòtò ìlélẹ́ yìí. tọ́ anábì sallallahu alaihi wasallam ni wala yaq'udu fi baytihi ala takrimatihi illa bi idnihi bẹ́ẹ̀ ni ẹnìkan ò gbọ́dọ̀ lọ́ọ́lé ó lé kọ́ lọ jókòó lórí àga ẹni tó wá lọ láì gbà yọ̀ǹda rẹ̀ o ẹ nígbà tó ti pọ́n náà la wá wá táwa di òní ẹ̀dùn títí tí òfin sọ pé ẹ̀dùn ẹ gbọ́dọ̀ jókòó lórí àga ẹni tẹ́ wá lọ sílé rẹ̀ ṣáájú kó tó sọ ẹ jókòó tí ọba ní kẹ́ ẹ jókòó ẹ gbọ́dọ̀ jókòó tọ́ tábàmù lábala lábala àkọ́kọ́ alùpàá dèsè ọ̀dà lórí ká sàpọ́nlé olùmọ̀ nínú sísàpọ́nlé olùmọ̀ ọ̀rọ̀ à ń ṣẹlẹ̀ máàmù wọn kì í wá bẹ̀rẹ̀ táwa bá ni tí ń sàpọ́nlé àwọn ẹni tó nímà gbogbo ààyè tẹ bá ti fẹ́ fẹnìkan ṣe lè má ẹni tó nímà lẹ́ẹ̀mọ̀ sí síbẹ̀ nínú pẹ́tàpọ́nlé àwọn onímọ̀ náà nítorí pé à ń ṣe lè máa mú ó ní í ṣe pẹ̀lú ìmà ẹni tí ó ṣe lè máa mú ń bùkátà ìmà tá a fi ṣe nítorí ìmáàmẹ́tò nẹ́ẹ̀sì fi sọ̀lẹ̀ ẹni tó máa lè máa mú ẹni tí máa darí àwọn èèyàn ṣáájú wọn nínú sọ̀lẹ̀ àti kókó sẹ́ẹ̀lì máa mú ni lè má mú tí ọmọ ìsíwájú àwọn èèyàn ti sọ̀lẹ́ ó ń bùkátà àmà ìmọ̀ tí ń bùkátà àkọ́kọ́ òun náà ní ìmọ̀ tí ó fi lè síwájú wọn nu sọ̀láàtì yẹn tí sọ̀láàtì yẹn ò fi ní máa jẹ́ àṣedànù àṣegbára gbóná. nítorí pé ìmọ̀ bá ṣe ṣe lè máàmù fún gbogbo ẹni tí ó ṣe lè máàmù ń bẹ nínú ma la yatimmul wajibu illa bihi fatahsiluhu wajib. nǹkan tó ti pé o ní lè ṣe ń tọ́jú ọ̀ràn yẹn lórí rẹ̀ yẹn bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ àfi kó o nímọ̀ nípa rẹ̀ jẹ́ pé nínímọ̀ nípa rẹ̀ ń ọ̀ràn yẹn ni. ìrẹ́ ló ti jẹ́ pé Rabtatul Alam al-Islami ní Mẹ́kà. Islamic World League wọ́n dálé ẹ̀kọ́ kan lẹ̀ ní Mẹ́kà fáwọn ọmọ tó bá ti parí dìgírì wọ́n ń pè ní al-ma'had al-'ali lil-imama. higher institution for imamship bó ló ṣe ṣe imam ẹ̀kọ́ tó ń kọ́ ọmọ òṣùmá ẹni tó ti parí dìgírì ní ọwọ́ rẹ̀ ká lè mọ̀ pé ayé lè má mú ilé bá a ṣe mú wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ oríṣiríṣiríṣiríṣiríṣi tí òbí lè ṣe lè má mú tí ọ̀kẹ́rẹ́ já àmúkátà pépé ní dábìsẹ̀ lè má mú yẹn ní mà sára wo ń tọ́ wá nù àdìsí àlìkò dárúkọ ẹni tó mọ alukurani kejì wọ́n dárúkọ ẹni tó nímọ̀ nípa súnà jù wọ́n tún sọ nípa ẹni tó kọ́kọ́ ṣe hijira wọ́n tún sọ nípa ẹni tó dàgbà jù àwọn rìwáyà mi tún sọ ẹni tó kọ́kọ́ gba islam èyí tó túmọ̀ sí wípé kókó ń tá a nílò lára ẹni tó fẹ́ ṣe lè máa mú onánìmá ìgbà tí màá bá ti wà ní sẹpẹ́ tó sì dájú pé ń bẹ lára ìmáàmù àtẹlómìn tóun náà fẹ́ ṣe é iná tó máa wo nǹkan mi kí sì wọn ní ká wò hijira ọjọ́ orí Islam ó túmọ̀ sí pé ayé máa ńlá yẹ lè máa mú kìí ṣe oyè ìdílé irú ti máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn àwùjọ. eléyìí tó ti túmọ̀ sí pé tó bá jẹ́ pé bí Islam ti ṣe gbé kalẹ̀ là bá ń lò là bá ń tọ́ a nífẹ̀ẹ́ nìkan sí ipò lè máa mú káwá kábàámà yóò sọ̀rọ̀. so mo ń lo gbólóhùn àfisè lè má mù mi lo gbólóhùn àfijẹ lè má mù nítorí kéèyàn ṣe lè má mù òun náà lọ yẹ kí èèyàn dúró ní déédéé ọ̀gángan po rẹ̀ àmọ́ tí èèyàn bá pé mo fẹ́ jẹ lè má mù eléyìí léwu yọkàndà àrùgbà tí èèyàn joyè ni tẹ̀sí mọ̀ pé tí èèyàn bá jọba ìyẹn ti ọba wọn á di ọba ni so káwá gbà pé ìyẹn máa ń ṣe lè máàmù nìyẹn jẹ nítorí tí wọn bá jẹ lè máàmù ọ̀rọ̀ rẹ̀ náà dàbí tọba nítorí pé ipò ọba ni pé tọba kan ọba kú ọba kì í jẹ tó bá jẹ pé jíjẹ náà lè bá ń jẹ lè máàmù tí lè máàmù kan ọba kú lè máàmù ni ò lè jẹ tó bá ṣẹlẹ̀ wípé lèmáàmù yẹn kò lè dípò lèmáàmù mú má bóyá látàrí àárẹ̀ bóyá látàrí pé kò tiẹ̀ yẹ ń pò ń tẹ̀lé náà kò ní mà tani ọ̀yọ́ kò sí torí pọ́ jẹ́ yìí torí pé ẹgbọ́ yorùbá yìí ọjẹ́ ni àti kíkiní kan bóńkiní kan lọ́wọ́ ó kú bá fẹ́ ẹni tí ọ̀yọ́ yóò fi dànù kò sí sáàyè gbogbo èèyàn nínú Islam ẹni tó jẹ́ alimamul a'zam alimamul akbar alimamatul uzma ní ẹ̀ bá jẹ́ olórí gbogbo orílẹ̀-èdè nínú òfin ṣẹ̀ríà ṣẹ̀ríà tún fún àwọn kọ̀ǹdíṣàn kan lẹ̀ sọ pé tí eléyìí bá ti lè lùgbàdì wọn ayọ̀ kátó wáá lè má mú láti mo rò pé wa eléyìí túmọ̀ sí pé ìmáyùn ò nínú àtìsí má mú tabasi tẹ̀lé bá nàbì sallallahu alaihi wasallam ti ṣe wí gbogbo àwọn béèrè burúkú táwọn èèyàn máa ń béèrè wọn ò ní béèrè ẹ̀ láàárọ̀ láàárọ̀ yìí ìbéèrè tí wọ́n kọ́ gbà mí láti ìlú kan ó ní lè máa mọ àwọn ó ní kí dákun tí wọn béèrè lédè lárúbá tó lóun káwọn tó wà tòsí wọn gbọ́ ní tó ń sọ mo ní wọ́n gbọ́ kọ̀ọ̀kan ní wọn ni àbẹ́yìn ọ̀gbọ́n tó máa ń ṣèdè ni àmọ́ tó yẹ yín kò yé yín ni mo ní wọ́n gbọ́ ó nílé mọ́ àwọn ọmọ fati àgbẹ̀ ọlọ́ọ̀lọ́ mọ iye ìgbà tó ń bá bàbá yìí sọ̀rọ̀ owó nǹkan ìmáàmù kan kàkà kí àyípadà ọba ẹjọ́ burú sí ni o òun á fẹ́ fi mọ́síláṣí yẹn lẹ̀ kó wọn lọ síbòmí ìtàn máa tó máa fàtì àké ẹ̀rú wọn bá òun ẹni tí fífi mọ́síláṣí yẹn lẹ̀ lè dálẹ̀ kí n dáhùn márùn. sẹ́wọ̀n tó béèrè kan ó kì í tó bá yẹ pé ìmáàmù láti pẹ̀ ẹ jọ dáadáa ẹ sì sáà fi síbẹ̀ kò sí tàbí ṣùgbọ́n pẹ̀lú ìbéèrè òní wa nítorí pé nígbà tẹ ẹ bá jọ ẹ̀yin náà ní tẹ́ ń wò lára rẹ̀ bàbá ìyá ẹ fi fati àkàbọ̀ ẹnìkan á dé lọ́la á nílẹ̀ mọ́mú ọmọ fati àkè ṣé lágbájá náà àbí ẹlòmíì tó fẹ́ lomiì sí ó fi sọ́lé ńgbà tí ò sí lé ni àbó náà wọn lò náà ni ah, dákun wárọ̀ nípa àbí ẹ̀kọ́ ni torí pé ńjọ́ tá a ṣèdánwò fún ọlọ́mọ pátì àtìkù láàrin àwọn tá a ṣèdánwò sọmọkẹ́ tó ṣèdánwò náà sọ̀rọ̀ torí pé kò lè burúburú kó tún mọ̀mọ́ pátì à ń ké má ipe ńṣe ni mo kọ́ màá ké nígbà tí mo ń wákò mo sì rí i tán kò ní ìdí kí n tuntun màá ké má kò sí ní tó burúkọ wákò lè má mọ̀ tọba sáàtì mọ̀ pọ̀ kájọ ẹ̀ nínú àdìsí anabi muhammed sallallahu alayhi wa sallam ọ̀kan nínú àwọn sàhábà wa nínú anabi sallallahu alayhi wa sallam mò ń tọrọ bẹ́ẹ̀ ṣe mí ní ìmáàmù àwọn èèyàn mi anabi sì dá lóun lẹ́sàn án pé à ń tẹ ìmáàmù wọn lè má mọ̀ àwọn olùmọ̀ á fún wa pé eléyìí fi hàn kò sí ní tó burúkú tọrọ àti tẹ ìmáàmù kí èsì àti jẹ́ o ẹ máa kéèsì yorùbá o kò sí tó burú tó ah, níṣì tó máa ń ṣe lè má mú wọn náà rí pé àdúgbò tó ń gbé yìí báyìí ọkọ létí bòmí kò sì lè rọ ọlọ́run kọ́ máa lọ kọ́ máa bọ̀ ẹ dákun ẹ wẹ́lú yẹn fi ṣe lè má mú àbí ẹ̀kọ́ ni àmọ́ tó o bá jẹ́ ọwọ́ ìpè àwa náà lè má mú ìjọla o kò sí tó burú tí n bá ti wá náà ìbí wà ní tó náà bá ṣe ara náà ìbí tù tó náà bá ṣe ara àbẹ́rẹ́ àwọn ọmọ ibi tó ti wá ní òbí sẹ̀rí àyè ìgbà gbàǹdé lè má ìlú bá wọ̀. ok ẹ wá rí i pé tó bá jẹ́ pé nǹkan yẹ ká wò lákọ̀ọ́kọ́ àti wò ó àbá ti dínà gbogbo awuyewuye tí wọ́n máa ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ nítorí pọ̀ kájú ẹ̀ àwọn ẹ̀dá òkúlá lẹ́nu pátíà a sọ pé dandan gbọ́dọ̀ abakọ́ra tí wọ́n máa pátíà kí àlú ni ẹ̀kẹ́ nǹkan mi òtùmọ̀tì lè la fi lọ àmọ́ fásitì rẹ̀ dúró dédé ẹ bàbá yìí náà fẹ́ ti lè má mú afẹ́ kọ ni àmì náà fẹ́ mọ fẹ́ ti lè má mú kò sí wàhálà ẹ̀ ké fásitì ọ̀la ni alhamdulillah ẹ̀ bọ́ sẹ́gbẹ̀ kan mo rò pé kò é séjà ẹ̀ bọ́ sẹ́gbẹ̀ kan ẹ̀yin tẹ́ ń bá wa kọ máàgì kí lẹ fún bàbá alákọ̀ọ́kọ́ wọn ni bàbá jẹ méje nu mẹ́wàá Allahu Akbar ẹ bàbá kejì ńkọ́ bàbá gba ọ̀kan nu mẹ́wàá bàbá wọn ni ẹ máa lọ lé kò ní ìdìjà àwọn kọ́ wa pé pàgùn kan yọ ààrẹ ló eléyìí túmọ̀ sí pé sẹ́mi sẹ́ni tá a fún sẹ́fù ni fáìlì ọ̀wà lọ́dọ̀ wa sẹ́nìkan bá ní à kọ́dà ó burú ó bàjẹ́ àyọ̀dá fún ẹ wárọ̀ mi pa wárọ̀ mi pa tàbí eléyìí ọmọ fàtí àkè tó torí ẹ akọrọ ohun lèkìtà bìlà ẹni tó ma tẹrọ ọlọ́run kejì nínú wa èyí sì jẹ́ ẹni tó ma kejì àfi jẹ́ pé ó ń ké lẹ́sẹẹsẹ ó sì já gaara lẹ́nu rẹ̀ ní wọ́n ń kà ń ké tòfin tòfin torí alukurani ló fi tá a máa fi ké wọn náà ní atẹ̀júwéédé tó kíkọ́ sí ni mímà ọ̀gàdì tí kò wá kó sùn kó jí kó wá pé mo ti máa tẹ̀júwé irọ́ lọ pa wàá kọ́ wàá mà ṣé ìwọ́n tó fẹ́ ṣe lè má mú lọ́la ara tó tètè lọ kọ́ nù wàá mà ìwà àsìkò ọmọ sọ pé kí ó tó ń tẹ́gẹ́ tí wọ́n ti bí ẹ lómi lẹ́nìkan wà kọ́ à ọmọ tó bí wọ́n kọ̀ rẹ̀ ti ẹ̀ kó ló dò ní ọ bàbà kíkọ́ kò ní mímà ẹni tó má Al-Kùránì kejì má jẹ̀mú alákọ̀ọ́kọ́ rẹ̀ eléyìí pàtàkì tabaléyàn méjì tabaléyàn mẹ́ta tabaléyàn mẹ́rin tí wọ́n ń du ipò lè má mú á sì nípa pé kí wọ́n kí alukur'an kò sì bùkátà pé wá ṣe ń bọ̀ nkẹlẹ torí pé áfíríkà làwa wà tẹmọ áfíríkà ẹnìkan sọ pé wọ́n sojú sàmì ẹnìkan nínú àwọn tó wà nínú àwọn tó ṣe ìdáwó fún wa ọ̀tá mi wọ́n sì lọ́ọ́ tẹ ní kọ́ ṣe é kójú ọ̀yà kò sí wàhálà ẹ̀yin aráàlú náà wá wòrán ẹgbàgbà fún kálukú ẹgbẹ́ pàṣẹ tẹmọ pé ní gbogbo aráàlú bá da alábòsí ìgbà náà ládẹ́sí ń dájọ́ mà so ọkà ló fi yín kàkúkà wọn wá ló fẹ́ẹ̀lì kí ni tuntun kò sí tuntun bẹ́ẹ̀ ọkọ̀rọ̀ òhun lè kìtà àbìlà ó kìtà ìgbà dìlè máa mú kí lẹ́fẹ́ máa fi ṣe sọ láti fún ọ gbàtẹ́ màlúkúrá nìkan kìí máa ṣe pé wọ́n ní kẹ́ wá ṣe páàgùn wọ́n ní kẹ́ wá ṣe ìmáàmù ẹ máa tún máa ìmáàmù. ẹni tí ó sì wá di wa lọ sọ́dọ̀ lọ yóò kó sọ láti wa lọ sọ́dọ̀ lọ ọgbọ́dọ̀ mọ ọ̀rọ̀ Ọlọ́run kejì ẹni méjèèjì masha allah wọn jọ malkurani ke gbà náà lẹni ẹni méjèèjì àtúwá wòtá ló tún dáa jù nù wọn àmọ́ tó wá ee ìmọ̀ nípa nípa súnà yà àwọn olùmọ́ni ìmọ̀ nípa fiqh àgbọ̀yé ẹ̀sìn nítorí pé níta ń bò káàtà lágbọ̀yé ẹ̀sìn nínú sọ̀láàtì ọ̀pọ̀ ní àsọkùtọ̀ ẹ ṣàlàyé fún akínlẹ̀ mọ̀ nípa sùjúdù sáà ẹlòmíì yóò ti kọ́kọ́ bójú rí kẹ́ èmi lẹ́nu lé rẹ̀ sùjúdù sáà ẹgbẹ́ ojoojúmọ́ mọ̀ ń kọ́ mọ́ tó bá bẹ̀rẹ̀ sí sára bá odó ẹtú sọ̀tọ̀ mi àlódò odó à ìbẹ̀rẹ̀ tó ti mọ̀ ní pé kì í sáwàdà ẹ wàá tún mú wa ìmáàmù kan ṣe sọ láti lọ wọ́n gbàgbé ìforíkalẹ̀ ẹ̀yọ̀kan nínú rákà kẹta nínú sọ láti tọ́jú rákà mẹ́rin bóun ni ó ṣe tún sọ láti rẹ̀ ní ìsìn gbogbo yín lẹ́fẹ́ ṣe lè máàmù láyé fa kò burú o fèé ṣe bí kò fẹ́ ṣe gómìnà o àti sọ pé kò burú àbí ẹ̀kọ́ ni ẹnìkan gbà pé ìforíkanlẹ̀ yọ̀kan nínú rákà ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn ìgbà tó ti ṣe rákà ẹlẹ́ẹ̀kẹrin bóun ni ó ṣe yanjú ẹ̀kẹ́ ní ọ̀bọ̀ wájú. àbí kẹ́mi ó pè é ní. ṣé kí n pẹ́ nìkan? ẹ dákun ẹ fi ọmọdé ti dán ṣé wàá sọ pé ọba yín lójijì ẹgbẹ́jọ́ kí rí èsì ní kálukú dolu páyọ̀ lọ wọn wò lẹ́lẹ̀ ẹ dákun ẹ naam naam ẹ ìwọ ìwọ wọn náà àdúgbò yàrá. <laughs> agbàgbé ìforíkalẹ̀ kan ní rákẹ́ ẹlẹ́kẹta àti ní rákẹ́ ẹlẹ́kẹrin sọ̀lá tó bọ̀. a máa mú ìforíkalẹ̀ yẹn wá padà. àmùwà bàbá tó àmù abúládùn àti sábìsà. ẹ wá mú wa padà kan àwa ẹ̀ sọ̀rọ̀ àforí sábìsà dábà sálámù. ṣé ká tó sálámù náà forí kan àti náà ìgbà dábà sálámù. bóyá àti sálámù tilẹ̀ kó kátó rántí. kátó rántí. ìgbà dábà sálámù tó kátó rántí àwa àforí kan tọ ìdáhùn lè má mú kàní lè má mú mi lè má mú mi lágbọn bíi àkọ́kọ́ ká kọ́ mọ̀ pé lè má mú yọ gbà hmm, lè má mú mi. ètí sẹ yí àmìlẹ kálukú ẹ ti olùpáyọ lọ àbí òyìnbó àlọ. <laughs> ẹ bàbá tó alọ́hùn lọ Abdulaziz máa bọ̀. báyìí sì ní pé tábà ti kàtáyà tàbá ti ká tàbá ti kàtà sókè tàbá akátaya àti ní àní sálámù ok akátaya àmà sálámù. Now, tabakataya and and sanamu, African. ẹgbẹ́ tí imam nọmba tú náà sọ imam nọmba tú ọgbà ẹ̀dá wò látàrin látàrin aha bàbá ògìlà haúsá ẹ̀ ẹ̀ má bàa ẹ̀ má bọ̀. náà sáwọn àlè ẹ̀ rákà náà ti bàjẹ́ àmúrákà mi wà àádọ́rọ̀ wá ṣe sí ìsáwù. náà nígbà tí a bá ti mọ̀ pé sojúdù náà èèyàn ò sí èèyàn ti wá sí rákà ẹlẹ́gẹ̀rin èèyàn tẹ̀sẹ̀ wá mú rákà náà wá lẹ́yìn rẹ̀ ayẹ̀tẹ̀ wá ṣe sojúdù sáwù. kátó sálámà. tọ́ ọ̀rọ̀ pẹ̀lú ẹgbẹ́ sínú ìmáàmù nàmbà tírì náà sọ ìmáàmù nàmbà tírì náà gbà nínú àwọn tó jókòó lẹ́sẹ̀ mọ́sálásí hmm. lẹ́sẹ̀ mọ́sálásí. tọ́lá kẹsí débi la wáìtì yẹn ọ̀yọ̀yọ̀yọ̀yà wọ́n náà ní wọ́n náà ní ọ̀yà ẹ̀ ẹ̀ ta ló tún débi la ń bẹ̀ ọ̀yọ̀yọ̀yà máa bọ̀ àfọ̀nfin la wáìtì máa bọ̀ máa bọ̀ kọ́dà kó sòdò lọ fẹ́ sọ máa bọ̀ ọ̀yà kìí sọ ní ẹ̀wù wáì ẹlẹ́wù bíi brown yìí mọ̀ ń sọ. Ah. náà tí ọba wáyé lẹ́yìn ẹ̀sà tí wọ́n gbàgbé ìforíkalẹ̀ kan níbi rákà ẹlẹ́kẹta tí wọ́n sì kíráká ẹlẹ́kẹrin rákà yẹn wọ́n yọ kù ẹgbàdàwà wọ́n fi rákà ẹlẹ́kẹrin yẹn sí ẹlẹ́kẹta padà wọ́n parí ìrun wọn ètí wọ́n yọ kù yẹn náà já sí pé wọ́n ti lé wọn kún bá wọn wọ́n wà borí kan lẹ́yìn ìgbà tí wọ́n bá sára wọn kí ó ní rákà nípa ìpàdé ẹja pẹ́lẹ̀ kejì. bóyá ó sọ àkà kí ó ní rákà tó mú wa. ẹ pé rákà ẹlẹ́ẹ̀kejì wọn ti gbàgbé tó sì jẹ́ ibi tí wọ́n ti kéwó sókè àwọn òkè bá jẹ́ àti sọ ọ̀ràn yìí. wọ́n forí kanlẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá sálámà. Uh, imam number four wọ́n gba ibi kan tani ó finalize it? ẹ̀. ọ̀dà lẹ́nu àwọn tó wà níwájú láti pín yẹn wájú Allahu Akbar iwájú àbẹ́rẹ́ rí nǹkan náà iwájú lápọ̀tù tani wọ́n ń bo ojú ẹ̀ mẹ́rin wà fi wá sí bọ́sí nínú yẹyẹ. wọ́n ń dí bàbá ìmáàmù lójú àbí. tó bá jẹ pé o tẹ̀lé wá pé àgbàgbé ìforíkalẹ̀ kan ní aka ẹlẹ́ẹ̀kẹta ní raka kejì yóò mú wá ní raka ẹlẹ́ẹ̀kẹrin nípa yìí ṣùgbọ́n tó bá jẹ pé tá a ti máa ń kéke wú sókè yìí ẹgbẹ́ àti fatia yóò kì jẹ́jẹ́ fatia nìkan ni yóò kà nítorí pa àti di raka ẹlẹ́ẹ̀kẹrin látẹ́lẹ̀ kejì yẹn sì ní nígbà tí gbẹ́lẹ̀ kẹta tẹ́lẹ̀ pé tọ́wọ́ ẹ̀pá bá bá abájẹni tó kẹ́yìn jẹ́ ìmáàmù wa wọ́n ti sọ láti ní rọ́kà mẹ́rin fún wa so rọ́kà ẹlẹ́ẹ̀kẹrin la bá la bá ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin yọjà àtẹ́lẹ̀kejì ti wa. so yẹn. ẹran ti pa ti kánsù ẹ̀ ó ti dẹ́lẹ̀ kẹrin nísìn ẹlẹ́kẹta ti dẹ́lẹ̀ kejì ẹlẹ́kẹta dẹ́lẹ̀ kejì ẹ̀rọ ẹ̀kọ́ ni ẹlẹ́kẹrin dẹ́lẹ̀ kẹta ṣáàjú kó tó wá múraká yìí wá èsì mú wá ní sísẹ́mu kẹkẹrin láàrí má ẹlẹ́kẹrin lọ́wọ́ fẹ́ ṣe ní fatia nìkan ni ó kè jẹ́ẹ́jẹ́ eléyìí ń jẹ bẹ́ẹ̀ akramakumullah àwọn kẹta kà fún un níjọ́ tí ọjọ́ bá pé ẹni máa fi di àwọn èèyàn jalè torí pé kókó nǹkan tí wọ́n lè gbìyàn léèrè tó bá fẹ́ ṣẹlẹ̀ máa wù láyé yàtọ̀ sí fatiha ó náà la gbọ́n ìforíkalẹ̀ gbàgbé torí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ó ti tẹ̀lé ìmáàmù kan ní ìsìn gbàgbé òfin kan lẹ́yìn sẹ́wọ̀n kó rígun kan nínú sọ́láàtì ó sì parí sọ́láàtì ìgbà tó kù kọ́ sálámà ó forí kalẹ̀ lẹ́ẹ̀mejì ìgbà tó wá sálámà ẹnìkan wá fi kílódé ó là gbàgbé sùjúdù kan ni ṣé sùjúdù sáwù gbé sùjúdù kò gbé bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ túká tí wọ́n rò pé àwọn ẹni lọ sọ́láàtì náà ti tẹ̀ ń kọ́ gbèsè sọ́láàtì lọ́dọ̀ torí ẹ̀ gbogbo orú rẹ̀ pọ̀ láwọn àpèjúwe oríṣiríṣiríṣiríṣi táwọn èèyàn ti máa ń fìdí rẹmi. tó àìlèmùhùn bẹ sùnà ó túmọ̀ sí kẹ́ni tó lágbọ̀ọ́yé ẹ̀sìn nítorí pé bùkátà ta nísàgbọ̀ọ́yé ẹ̀sìn nínú sọ̀láàt ọ̀pọ̀ tí lè má mú ọ̀bá wa lágbọ̀ọ́yé ẹ̀sìn sọ̀láàtì ọ̀bàjẹ́ kọ́lá kọ́ má lùkùrá nìke torí ẹ̀ ní má mú Malik ṣe sọ yìí pé kìí sàlùkùránì sànà ní ká ti síwájú làwọn ti síwájú àlẹ́mọ̀ọ́n bẹ sọ̀nà láti síwájú ẹni tó nímà nípa àgbọ́yé láti síwájú ipò kejì ni mímọ̀ àlùkùránì ti wà nítorí bùkátà tá a ní sí àgbọ́yé ẹ̀sìn nínú sọ̀lẹ́ ọ̀pọ̀ ju bùkátà tá a ní sí àlùkùránì kíké lọ wọ́n ní tẹ́ ẹ bá wò sọ láti ní ìdúró ó ní rùkúrò. ó tún ní ká nàró padà ó ní ká forí kanlẹ̀ ó ní ká jókòó mélòó ni àyè tá a ti máa kí alukura nínú gbogbo àwọn àyè yìí ebi nù dúró nìkan ni àyíká alukura ni rúkú àyíké nínú àrò padà àyíké ní forí kanlẹ̀ àyíké nínú jókòó àyíké nínú ajẹ́ pé bùkátà a yẹ́ẹ̀sì nínú sọ̀rẹ́ ọ̀pọ̀ ju bùkátà tá wọ́n ní akọ̀rọ̀ òhùn dánábì sì sọ Imam Malik ní o àtẹnitọ́ gba tiẹ̀ bí Abu Hanifa akọ̀rọ̀ òhùn likitabillah dánábì sọ nítorí pé láyé tànábì sallallahu alayhi wa sallam akọ̀rọ̀ ònàṣì likitabillah afqahuhum ẹni tó mọ Al-Qur'ani kéjù àwọn ní máa ma fi kí ó jù ṣùgbọ́n nǹkan ti ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ ọ̀pọ̀ ẹ̀mọ́yé lọ́mọ alukurani ké tí ọ̀dà gbé alukurani tó ọmọ ké tó tún há sórí ọ̀pọ̀lọpọ̀ ọmọ túmọ̀ rẹ̀ ẹ pé mímọ̀ túmọ̀ náà ni ó bí àgbọ́yé sẹ́fẹ̀yìn náà ra ọmọ ní ọmọ alukurani bíi fatiha láti bẹ̀rẹ̀ tó pin ọmọ tó ń ké ó lè má làpá lára rẹ̀ ju tí ń bá tí máa ń ké àwọn tá a máa ń gbọ́ náà ẹ̀wá rírì ó mu wa ṣùgbọ́n kí wọ́n á ní tẹ́ kéyìí ó ní ẹ lọ bèrè lọ́dọ̀ àwọn tó ní mà. òkè tá a bá wá sọ pé ẹni tó má Kùránì ké lásán iná la fẹ́ mú tó sì ti ṣẹlẹ̀ pé wọ́n kàn máa ké ni wọn ò ẹ̀sìn tí wàá lọ sí ṣẹlẹ̀ wàá lọ ṣẹlẹ̀ torí ẹni Malik sọ pé akọ̀rọ̀ onáfì fi zamani rasulillahi sallallahu alaihi wasallam li huwa afqahuhum àmọ́ àwọn náà ti takò Malik àwọn ìmáàmù Ahmad àti Shafi'i wọ́n ní tó bá jẹ́ bẹ́ẹ̀ kí ló dé sáà nàbì sallallahu alaihi wa sallam tóní múru Aba Bakr falyusalli bin nas ẹ̀rí tí wọ́n ẹ̀rí tí Malik ni onímọ̀rò abubakar pẹ̀lú sọ́lẹ̀ dènà lórí táwọn ẹbí sọ pé pa abubakar láti kọ́ máa tẹ̀lé máàmù fáwọn yẹn abubakar kò sí ní èèyàn mẹ́rin táwọn ẹbí ni ẹ gba alukurani máa gbé lẹ́nu wọn. malik sọ pé ẹ̀rì tàwọn nítorí pé bùkátà abubakar bẹ́ẹ̀ ni tó ní máa gbọ́ yẹ̀sì bùkátà tá a ní sí máa gbọ́ yẹ̀sì ju mímọ́ alukurani gbé lọ abubakar kìí sọ ní Ubay ibn Ka'b abubakar kìí sọ ní Ibn Mas'ud Abubakar kẹsàn ní Zayd ibn Thabit kò sínú àwọn sàhábà dáná fi ní ká gba alukurani lọ tòṣùgbọ́n àwọn ilé sọ yìí pé ẹ dákun ẹ ká ọ ẹ tún tún àdéhùn ẹ ká yọ ọmọ nasa akọrọ òhún li kitabillah ó clear àbí ó clear ó clear ẹ tọ́ mọ alukurani kejì bàbá àní máa ń ṣẹ̀ríà bàbá àmọ́ ní máa ń ṣẹ̀ríà ẹ tọ́ mọ alukurani sọlá ṣẹlẹ̀ ẹni tó má alukurani kéjù láti sọ́jú pàápàá jùlọ tó bá tún nímà nípa ṣẹ̀ríyà ó ti ní lójú ọba ni lọ́kànjẹ́ lọ́pọ̀lọpọ̀ ayé ìpè láti bí ogún ọdún ọgbọ̀n ọdún ogójì ọdún àádọ́tọ̀dún níbòmí ìmáàmù mi kó sọ láti àwọn èèyàn dá sí kòtò torí pé wọn ò mọ alukurani kéjù alukur'an àwọn olùmọ̀sọ pé ìtọ́rọ̀ ọ̀rùn jù nínú rẹ̀ ní fàtàhà torí pé ojoojúmọ́ là ń kà nígbà mẹ́tàdínlógún ìtọ́rọ̀ ọ̀rùn jù ìlọ̀pọ̀lọpọ̀ wàá máa gbé jù nígbà tí lèmi bá sọ pé kéré ló máa ń gbẹ́ lóòbí ṣé fàtàhà náà ọwọ́ torí di ẹlẹ́yìn a rí i pé ẹ máa kọ́ mọ́sálásí kalẹ̀ ní ìsìn ẹ má sọ̀kọ́ kanu jàmá wa lẹni tó kọ́ mọ́sálásí àwa láàyàn lè má mú fún èwo jàmá náà jàmá wò lànàbì ni ẹ dálé tóbi jẹ́ pọ̀ kanu jàmá yìí lọ́kọ́ mọ́sálásí ẹ̀yìn lè yàn lè má mú fún kí mọ́sálásí náà òdìdì jàmá yìí àbí tọ́lọ́ ẹ kàn yan olódò kan ẹnì kan lọ́mọ tẹ̀lé má mú bẹ́ẹ̀ kọba mu o ẹ̀sìn lélẹ́ ìgbésẹ̀ ṣe é ṣeré ẹni tó nímọ̀ nípa àtìsẹ lè má mú yẹn ní kẹjí kọ́ máa ṣe ẹni tó máa ṣe ni kó ṣe à ń ṣe lè má mú gbèsè tá máa fi wó oúnjẹ à ń ṣe lè má mú gbèsè tó jẹ́ pé èèyàn máa fi pawó wàláhì à ń ṣe lè má mú gan pé báwọn olùmọ̀ máa ń sọ amúnimálẹ̀ kìí kéèyàn ó rí nǹkan míì sí láyé níṣẹ́ ìbá jẹ́ lè máa mú mọ́sálásí kan ẹ wá ní nǹkan kẹtẹ ẹ mú gbọ́ ní takí àsìkò àtìpé sọ láti wá kù sẹ́jú mẹ́ta ẹ sì dé takí o ẹ wò bó lọ́kàn yóò fi máa jù ẹ sì débi sẹ́nu ambọ̀sibọ̀sì pé gbọ́ bùkátà bóòlù ẹtù ti padà sílé lásìkò tó jẹ́ pé báyà sẹ́jú márùn-ún mẹ́wàá lẹ́yìn sílẹ̀ láàrin kí wọ́n pèpè fún sọ láti fi kọ́ ọ́ mọ́. gbogbo èèyàn ọ̀daràn mọ́sálásí olè máàmù lọ́daràn síbẹ̀ yìí náà máa kótó máa dúpẹ́ sọlá sílẹ̀ máàmù yẹn ọba ti dè é máa sọ pé bàbá lè máàmù ó lélẹ̀ lọ́kàn máa báyà lásìkò jáde ìwọ tó ẹ pọ̀ wá jọ méjì mẹ́ta tá ń rí ọ sẹ́ni tó rí ọ kò sẹ́ni tó ọmọ pé wà àmọ́ bàbá yìí bá ti pẹ́ ìṣẹ́jú mẹ́ta ọlọ́daràn tó ni wọ́n máa sọ lẹ́nu bàbá yìí máa wọ́n ti ń ṣe sọ láti fún yín tọ́dún mẹ́rin alihamudulilayi bàbá yìí sọláàtì ọ̀dàrú máa lójú rí àfijọ́ kan bẹ́ẹ̀ bá ká jọkọ́ máa ṣe ẹ ti máa sọ̀rọ̀ kàtàkàtà bí ẹni tí ọ̀gbá dùn ìwọ tó pé o lè ṣe sọláàtì lójúmọ́ kẹ́kí mẹ́ta ọmọ dàrú kò sẹ́ni tó rí o tó bàbá yìí náà lọ sá dára torí àwọn sọ pé téèyàn bá rò dáadáa kò sẹ́ni tí ọ̀fẹ́ sì máa mú dáa kí ló á dé tó á di nǹkan tí gbogbo èèyàn ń pé bò tí wọ́n ń sùrù bò bí eṣinṣin lórí sùúrà láwọn àwùjọ kan èsì tọrọ lọ èsì tọrọ lọ nígbà tó bá jẹ tọrọ lọ nǹkan tí ó ń sòyàn mẹlẹ tí ò ní jẹ kéèyàn lọ sí gbígbẹ àdéhìí kì í ṣe kó ní sin lọ ibikíbi títọ láti bá bọ ibú ọ náà wọn bẹ síláṣí ó sì tọ láti bí ti lè máa mú kàn kákó kí a dín ló ti ṣe lè máa mú ó sì wà ní high school kí ni wọn ń pè high school ìyẹn lọ wà ní ìsìn ọwọ́ agbọ́tí mọ́sálásí sọ Allahu akbar Allahu akbar ọmọ sọ pé bí kẹlikọ́pítà kan wà tí ó gbódò rẹ̀ àbí ẹ̀ kò sí kò sí kẹlikọ́pítà lẹ̀ mo rò pé yé ọwọ́ agbègbè ọ̀nà tó gba ọ̀kadà òsì lè fly ọwọ́ agbègbè ọ̀nà tó gba kódà kó dé kọ́ ọmọ mi ẹlẹ́ wọ́n sọ pé kò lẹ́tọ́ alọ́ láti ẹ̀kọ́ bàbá àwọn ti tiẹ̀ lómi síwájú o torí pé kí ni àwọn èèyàn ní eléyìí túmọ̀ sí pé àwọn èèyàn ṣàdédé máa ju lè máa mú wọ́n máa jìjà dun abẹ́sẹ̀ lè máa mú àmọ́ ńgbà tó ẹgbẹ́ ń kàn òróró oúnjẹ làwọn fi ń jẹ kò sí dọ́kà wọn ọ̀pọ̀ ẹgbẹ́ yóò mọ sọ láti nǹkan ṣe. kí ni abẹ́ bí ṣe iná lọ́wọ́ fúnra ẹ̀ náà. sàmọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ bí máa alábàáyé sọmọ ló kọ sá tẹ́wàá ti gbé àwọn sá kọ́ làwọn tún lè gbúra wọn pé àwa lè má máa dùn wọn wá ń kó ẹ̀yìn bọ̀ títí ẹ wá sọ ọmọ lóko ládùúgbò tiwa ẹsẹ̀ lẹ́sìn ni wá ní àbọ̀kadà <laughs> bẹ́ẹ̀ náà ni ẹ rí ẹlòmíì wọn lè kó òkú òkú wa lélẹ́yìí gbọ́dọ̀ dá lọ wa ọ̀kan nu jama wa sí ni gbogbo àwọn nǹkan náà ni ó túmọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ fífẹ́ ṣe lè má mú láti ń gbé sara bọ̀ ládùúgbò ìmáàmù náà ni ẹnìkan sílé ládùúgbò ìmáàmù náà ni tó gbogbo àǹkà ẹ ló jẹ́ kí ipò lè má mọ̀ di bàbàrà tòótọ́ á jẹ́ pé bóyá olóṣèlú kan bá wà ládùúgbò ìmáàmù pé sara àti wọn olù sọ́kọ́ abẹ́ ẹ̀kọ́ ni ẹ̀ bóyá ìjọba tún ká di ẹnu rọmọdọ́n abẹ́ ẹ̀rí nǹkan mọ́ tòótọ́ á pín mílíkì nọ́ọ̀sẹ̀sì sẹlẹyìn náà aláwa máa ti torí rẹ para wa dára máa gbé anílùú kan ìgbà tí eléyìí kó ń ṣẹlẹ̀ máa mú eléyìí kó ń ṣẹlẹ̀ máa mú eléyìí kó ń ṣẹlẹ̀ máa mú àwọn kan wá dá sí wọn láwọn ṣe dánwò fún wọn ní à ẹjọ ṣe dánwò gbogbo ilé kọkọ à ká má rí lákàgà o tó wọn ti mọ́tíláṣí pàṣẹ ṣe tòun gbàdúrà máa pọ̀ ká tó sùn oògùn lọ́lọ́wọ́ kí ló dé tó fi wá di nǹkan bàbàrà táwọn ń já táǹdí jàdù tẹ́nìkan bá ti ẹ̀rí pé ńgbà tẹ̀ ń jẹ tẹ́nìkan bá ti jẹlẹ̀ máa ń bẹ̀rẹ̀ sí máa fi wọ́n jẹun àwọn ẹni tó máa sọ kọ́kàn lẹ́yìn wọn wọ́n mọ̀ wá funfun ó dàbí ọba àtijọ́ bá lò yìí tẹ́nìkan bá mọ̀ pé ọ̀dọ̀ àwọn lọ́yẹ̀ kọ́kàn lẹ́yìn rẹ̀ wọ́n mọ̀ wá funfun tó wà bẹ́ẹ̀ nítorí pásítà náà ni pé bẹ́ẹ̀ nìkan ọba kú ẹlòmíì ò ní jẹ ipò lèmọ́mù náà bá ti di bẹ́ẹ̀ wọ́n mọ̀ wá kú fún ni lèmọ́mù mi wà tó yẹ pé òun nìkan ló lè sọ nítorí òun rí lójoojúmọ́ láwọn fìrà kúròfò tó ń sàlẹ̀ ẹnìkan torí kọ́ jẹ́ lèmọ́mù agbègbè kan gbogbo ojoojúmọ́ ni máa pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu ẹ̀jẹ̀ gidi tílẹ̀ bá ti sún kó tó sùn yóò máa pọ̀ ẹ̀jẹ̀ ni ẹ dákun tó rọ lọ ṣé Allahu akbar assalamu alaikum náà ló fi gbogbo dé kéésùn àwọn òróró yìí náà nì àbí òye wa la hawla wala quwwata illa billah. nílùú kan ẹnìkan wọn fẹ́ẹ́ fi ṣe lè máàmù bẹ̀ wọ́n á ní kó tó di kó di lè máàmù yẹn nínú ẹni tó kórìíra oògùn ọ̀fọ̀ ni ní máa sọ jáde gan-an ṣùgbọ́n gbà tó kù dẹ̀dẹ̀ tí ó ṣẹlẹ̀ máa mú wọ́n ní wọ́n á lọ gbé ọṣẹ burúkú kan wá nínú gbáradà wọ́n sọ pé ọṣẹ yín inú gbá ni ó sì wẹ̀ sí níjọ ńkọ̀la tí ó di lè máa mú tóra yín bẹ ẹ dákùrọ̀ lọ ayé lọ wẹ̀ ló fi ṣe máa mú dáhùn pẹ́ ológo ni lọ́wọ́ la hawla wala quwwata illa billah ó gbóró àwọn kan ó túmọ̀ sí pé sí islam náà làwọn èèyàn ṣe ṣe sí islam sọlọ fi rán nàbì muhammed sallallahu alaihi wasallam ni wọn ṣe ṣe láwọn àwùjọ tiwa àbí nǹkan míì ó di pé ọ̀pọ̀lọpọ̀ inú wọn máa lépa wọn máa kójú ẹsẹ̀ rẹ̀ wọn lè pààrọ̀ àga tí ó fi jókòó nítorí kọ́sà lè tètè kú torí káwọn náà fẹ́ jẹ lè máàmù ọba ni lọ́kàn jẹ́ níbo la fọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam fẹ́rẹ́ ni tó ní má jù nínú àwọn èèyàn ni wọ́n máa ṣe lè máa mú. ẹ sì rí pé olùkọ̀ọ̀kan àwùjọ kọ̀ọ̀kan alhamdulillah àwọn èèyàn ti pọ̀ tí wọ́n ní mà kọ́dà àwọn tó ní mà tẹ bá kó àwọn mẹ́jọ tẹ bá kó wọn jọ wípé wá ṣe lè máa mú bìkan pẹ̀lú òkú ọlọ́run èèyàn nípa ni wọ́n sà fáwọn ọ̀fẹ́ nítorí pé tẹ bá ní màtẹ lóye kí lẹfẹ ti ṣe ẹni tó bá lòun rẹ sì fún ẹjọ àwọn máa ṣe torí ẹ kátàrà àtìsí ká máa ń fa ni o àwọn ẹni tó ní má jù nínú àwọn èèyàn lànàbì sallallahu alaihi wasallam nípa ọmọ àti lèmáàmù lèmáàmù kan sì kéré kọba àjẹpẹ ní lásán lẹ tẹ́lẹ̀ ládùúgbò yìí sẹ́nìkan síwájú ẹni tó bá ní màjù rẹ̀ kò bá sì jẹ́ pé àdúgbò lẹ ti kọ́ mọ́sálásí ẹni tó bá ní màjù rẹ̀ kò bá sì jẹ́ pé lùtẹ̀ ń gbé tẹ́tẹ́tẹ́ nìkan ṣe mọ́sálásí ẹni tó ní màjù rẹ̀ gbogbo mọ́sálásí gbogbo nínú lóyún ẹni tó ní màjù nínú àwọn tó fẹ́ ṣe lè máàmù lẹ́ẹ̀ma fi ṣe lè máàmù yéèdì kẹ́ lè pọkàn pọ̀ sọ́dọ̀ lọ ìdí inú tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè láyé Ministry of Islamic Affairs wà táwọn máa mójútó gbogbo nǹkan wọn síláàsì kò bá jẹ́ ìjọba lọ́kọ kò bá jẹ́ wọn lọ gbé fún Ministry of Islamic Affairs wọn ni wọn máa fi lè má mú síbẹ̀ ó sì paasi through àwọn process tó pọ̀ kó tó fi ọ síbẹ̀ tó bá di lè má mú ó ní tọrọ kọ́bọ̀ kan sí ìjọba ọmọ fún tí òfin ní jẹjẹkújẹ tí òfin ní wáhùn kúwà á ń bọ̀sibọ̀si kórìí rè kórìí bẹ́ẹ̀ lọ́wọ́ fẹ́ lẹ́dà akọ́bá wa náà tún àwùjọ wa ṣe gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tó wà láwùjọ ọlọ́nkọ́bá wa tún ṣe gbogbo ìtàǹsì tó dáa ọlọ́ndàkùn bí àgbàládá tó dáa mbẹ́ ìtàǹsì tó kùdìẹ̀ káàtó wọlọ́ba ti tún yẹn ṣe tún àwa náà ṣe ọlọ́run ẹlẹ́dà foríjì wa ká tó kú foríjì wa lẹ́yìn ikú wa ṣàánú wa jọ gbẹ̀ndà òkèèyàmù subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. alhamdulilayi ọlọ́dúnkù kan wà tó ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń kún ni wọ́n ṣẹlẹ̀ pé àwọn mùsùlùmí tó wà ń bẹ̀ ti pọ̀ gbogbo wọn náà ti ju òǹkà ọmọ àkọwọ́ méjèèjì lọ ẹni àkọ́kọ́ tó ti kọ́kọ́ parí ilé rẹ̀ ọkọ mọ́sálásí sínú ilẹ̀ rẹ̀ mọ́sálásí tó sì kọ́ sínú ilẹ̀ yìí òun náà ní í ṣe lèmọ́mù níbẹ̀ ṣùgbọ́n ó máa ń ṣe ìyàwó ń tẹ̀yàn rìn ó sì máa ń jó kan sí kì í so wọ́n ní ẹni tí plọ́ọ̀tù kan jọ là wọ́n láàrin tó náà kó dé irú àdúgbò yẹn ọjà alùsùnà alùsùnà náà wà lẹ́mìí kò fẹ́ kọ́ mi pílásì ó wà ní èrò rẹ̀ ká lẹ́yìn ìgbà tó dáwọ́lé náà lílé tètè rọ́ọ̀ṣì bẹ̀. ṣé alùsùnà lè ti torí iṣẹ́ ọwọ́ ẹni tá a wí wípé babaláwo ni kó wọn kúkú kọ́ mọ́sálásí nìyí táwọn ti máa ṣe sọ̀dá yàtọ̀ sí mọ́sálásí ti babaláwo yìí. ọ̀nkọ́ ni pé ara lé ẹni ní bá ní màlámọ̀dì sẹ́yìn bá lọ kọ́ mọ́sálásí gbogbo ẹni tó bá rí wọ́n pé ẹ̀yin lè fẹ́ ba ẹ̀sìn investor slab ló kọjú èsì tiẹ̀ bí mọ́sálásí kan ti wà tẹ́lẹ̀ àbí kí ló pé kọ́ ọmọ ìṣẹ̀sọ láti ń bẹ̀. tẹ́bálẹ̀ máa ṣàlàyé pé ah, babaláwo ní jó nǹkan ṣe gbàgbẹ́ ta ni ejó nǹkan èyí ọ̀sọ̀ pé ṣé gbà bí kí ni táàfin dáná ọkà sàlẹ̀ kó làhán nítorí ẹ̀kẹ́ ẹ̀ ṣe ni pé ẹ wá lè mí rà síbi tí ó jìnnà síbi tí lẹ́yìn wà tí ó sì jìnnà síbi tí mọ́ṣáláṣí tẹ̀sẹ̀ wí yẹn kọ́ tọ́ wà sòtò bá ti ta kété tó jìnnà ẹ lè kọ́ mọ́ṣáláṣí síbẹ̀ ẹ̀yin náà máa rìn láti lẹ́yìn lọ́bẹ̀ gbogbo ẹ tó nà bẹ́ẹ̀ sí náà yóò máa lọ́bẹ̀ ilé ẹ̀ lọ́yìn kẹ́sì ẹ má fi ntẹ́yìn mà tó ṣe é ṣe kọ́ mọ́ ìyẹ́lòmíì ẹ má fi dá fìtínà sílẹ̀ tó ṣeé ṣe kọ́ mọ́ parí bọ̀rọ̀bọ̀rọ̀ ẹ lọ kọ́ mọ́ṣáláṣí sí jìnnàjìnnà díẹ̀ kẹ́yìn àtàwọn tó bá lágbọ̀ọ́yé ẹ̀sìn sẹ́yìn ṣe babaláwo ṣe máa jó nǹkan yàtọ̀ sí kì í dáná so sẹ́yìn náà ti máa sin lọ́nbẹ̀ àmọ́ tó bá ti súnmọ́ jù kò sí wàhálà fìtínà lẹ́ẹ̀kì dálẹ̀ kò sí tàbí ṣùgbọ́n pé fìtínà lẹ́ẹ̀kì dálẹ̀. wọ́n wá níbi rẹ̀ ẹlẹ́ẹ̀kejì náà ẹ̀rọ létí. ìmáàmù jẹ́ ṣe sọ láti tó a jẹ́ pé nírà kẹlẹ́kẹ̀dá ìmáàmù gbàgbé jókòó ó tún ṣe tẹ̀síáhùd ó sì ṣe tẹ̀síáhùd kan lẹ́yìn rákà kejì ó tún ṣe kan lẹ́yìn rákà ẹlẹ́kẹ̀dá lọ́ba dìde lọ́ba tó múra kẹlẹ̀ kẹrin wa ó tún sàtáyà bẹ́ẹ̀ náà ìmáàmù wo ti wá parí àtáyà tiraka kẹ ọkẹ sálámà lọ́ba dìde ìmáàmù ọyẹ ká ṣe sùdúrù sáwù ẹni tó bá sáwù kọ́ máa forí kalẹ̀ so rárá lẹ́nìkan nú àwọn jẹ̀mọ́ òun dórí fi kalẹ̀ ìmáàmù sani òun tó sáwù kẹta ṣé sọláàtì gbogbo wọn bàjẹ́ ni àbí wọn bàjẹ́ sọláàtì wọn bàjẹ́ àmọ́ kálukú wọn bí tọ́ba yóò forí kalẹ̀ yẹn ẹ forí kalẹ̀ yẹn nítorí pé ẹ ti ṣe àlékún nínú sọláàtì ẹ ṣe ń bùkátà láti fi mú ṣetán ìgbolẹ̀ fíforí kalẹ̀ yẹn ìfimú ṣetán ìgbolẹ̀ ni. pẹ̀lú iṣẹ́ tí wọ́n bá ti jọ sanwó ẹ̀. iṣẹ́ orí ti mi. wọ́n ní téèyàn bá bẹ́yàn sẹ́ téèyàn sì parí sẹ́yìn ṣùgbọ́n tẹ́ni tí èèyàn ti sẹ́yìn fún tọ́kọ̀ láti sẹ̀ tó èèyàn fún yẹn. èèyàn sì ń sìn sìn ọjọ́ bí kàtí ọ̀fẹ́ sàn lásìkò tó ti pín yẹn sí màgbín bẹ àwọn èèyàn ní sẹ́mi àmọ́ kìí ṣe irú sẹ́yìn ètò túmọ̀ sí gbowó ń bẹ lọ́wọ́ rẹ̀ ọ̀kan fẹ́ sàn. àsùnwó tó tó tún fẹ́ bẹ̀yàn sẹ́ ṣùgbọ́n tí ọba ti fẹ́ bẹ̀yàn sẹ́ gbogbo èròjà téèyàn lò fún tẹ̀ rẹ̀ kìí fọwọ́ ara rẹ̀ lọ́ọ́ rà á òṣìṣẹ́ yẹn náà ní ọbẹ̀ kìí sì jàǹpátá lórí iye téèyàn bá pè fún un. wọ́n ti mọ̀ pé kò sanwó wa sáà lè fi owó ṣe wa tọkọ tí ọ̀sán ká máa ti mú ọjà tá a bàrà títí táwọn fi gbowó wa lọ́dọ̀ rẹ̀ kọ̀tọ́kẹ́sìmá nítorí pé òfin ọlọ́run sọ pé nínú àdìsá nàbì Muhammad sallallahu alaihi wasallam wọn ni adìl amáǹtà ilà mẹnẹk wàlẹ́ àtẹ̀kọ́n mẹnìkọ́nàk òun lè fọkàn tán bó ti tọ́ àti bó ti ṣe yẹ fún ẹni sọ́kọ̀ọ̀kan tán ọ lórí rẹ̀ wọ́n sì jàǹbá ẹni tó jàǹbá rẹ̀ wọ́n sì jàǹbá ẹni tó jàǹbá rẹ̀ tí wọ́n bá sí owó iṣẹ́ rẹ̀ tí ò tí ì san fún ọ tó bá sí mówó ọjà tó bẹ̀ ọ́ pé kọ́ ọgbọ́n rà ìwọ náà fẹ́ jàǹbá ẹni tó jàǹbá rẹ̀ tó ti lọ fẹ́ gbà ọ́ àmọ́ ti sí àti má ẹni tí ì sara rẹ̀ ti lára rẹ̀ o ti jàmbá ẹni tí ọjàmbá rẹ̀ yọ ọmọ alágbọn pé wọ́n lọ́jàmbá torí pé ó lè jọ pé kò san láyé amẹ́tọ́ ẹni gbé níwájú ọlọ́run wọ́n á gbẹ̀tọ́ rẹ̀ lágbàpé lọ́dọ̀ ọlọ́run ebi ó yẹ ẹni tó ń jàmbá náà ní tó ń sẹ̀mí kì í ṣe kókó tò torí pé ẹnìkan jàmbá mi kò sẹ̀tọ́ mi fún mi kò pé kí n kú òun ni wàhálà bá torí tó bá jẹ́ nkú pínrín tí ọ̀sán <laughs> yóò máa wá káyọ̀ náà kó sera rẹ̀ jiná nù kọ́ wá fọ́kù torí ẹ̀ má jàǹbá ẹni tó jàǹbá yìí náà kò sì túmọ̀ sí pé ìgbà tó ti ṣiṣẹ́ fún tí ọ̀sán owó fún ọ lẹ́rọ̀ kọ́ gbẹ́nu lọ ọmọ bí ọmọ sí o tún lè rán yẹn ṣùgbọ́n kí ni màá di ẹ̀yin oníṣẹ́ ọwọ́ náà tí wọ́n ń bẹ̀ ṣẹ́ tí wọ́n sanwó yìí fún yín èèyàn mọ̀ pé tẹ́ ń bá ti ń sìn láti jù kò ní bẹ̀yìn sẹ́ mọ́ tẹ́ ẹ bá náà yàn sí fún ọlọ́ba yín béèrè yóò pẹ́ dẹ́sùn òun kò ní bẹ̀yìn sẹ́ mọ́ àbẹ́kọ́ ni ntẹ́yìn ọmọ abẹ́rù nu ẹ̀ ní béèrè ẹ̀tọ́ yín béèrè ẹ̀tọ́ rẹ lọ́nà tó gbà tọ́tọ́ tó yẹ má jàǹbá rẹ tí ọba san fún ọ lẹ́yìn kó béèrè ọlọ́run ló ṣe ìdájọ́. wọ́n ní tí èyí bá fẹ́ ṣe dùwà istikhara tó sì jẹ́ pé téèyàn fẹ́ kọ́lọ̀ ẹlẹ́dàá wa téèyàn fẹ́ tọrọ lọ́dọ̀ rẹ̀ èyí tó lóore jù nínú ndé fẹ́ dáwọ́ léwu ó pè polisi mẹ́ta sáàtì lè ṣe dùn áwòlè fún gbogbo ẹ̀ káfí mẹ́tẹ̀ẹ̀ta káfí bọ́nú ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ lè ṣe àmọ́ tẹ́ bá ti lọ́kọ̀ọ̀kan ọ̀dà tẹ́ bá ti gbogbo ẹyọ ẹ bá ṣe ẹyọ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ọ̀nà dàjù tẹ bá sì ṣe mẹ́tẹ̀ẹ̀ta pẹ̀lú àdó ẹyọ kan sọláàtì ìsọ̀kọ́rọ̀ ẹyọ kan sọláàtì nàdìlà ẹyọ kan tá a ti fún kò sí tó burú ń bẹ̀ náà. sọ ìbéèrè ti parí. نعم سواني أدباري أدباري أني تي إيما تبدع تاني كاسا فنكي النبي محمد صلى الله عليه وسلم أني وكل بدعة ضلالة وقعدت لأنه tó ẹnìkan á ní bí àwọn àdáta lè táwa ń ṣe kọ torí pé kúlùkúlù nǹkan ṣe kúlù wọn ní kúlùkúlì wà kúlùkúlì yà wà lẹ́yìn ma kúlùkúlì àti kúlùkúlì yà lọ́nà tí nǹkan máa ń pè torí rẹ̀ kúlù èyí ò túmọ̀ sí gbogbo nǹkan. tó wá ní kó lè bá yọ tó bá yẹ tó kúlù ó túmọ̀ sí gbogbo nǹkan ọ̀rọ̀ náà tó lọ pé kó lóun náà fi dá ẹ̀kọ́ tó mọ̀ ọ́ tọ́lọ̀ náà kù tọ́lọ̀ náà ti lo náfùtò fúnra rẹ̀ nígbà tí ọlọ́run tí ó gbé anábì Ìsá alayhi dìde níwájú gbogbo àgbáńlá yìí tó ọgbọ́n dàrú pé àpè à ń tọ́kùn tẹ̀lé náà ti tàkìdúnì wa ummiya ilahayni min dunillah. قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق تعلم ما في نفسي ولا أعلم تعلم ما في نفسي ولا أعلم إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب تعلم ما في نفسي ولما تنبني أميمي ولا أعلم ما في نفسك ṣùgbọ́n mi ò máa ti bẹ́ẹ̀ nú ẹ̀mí rẹ anabi ọlọ́run ẹlẹ́dàá ò sọ pé anabi yìí sásà ti sè gbàtọ́ fi nafsu ẹ̀mí tó fi tì sọ́dọ̀ ọlọ ọlọ́run sọ pé kullu nafsin dha'iqatul maut ẹ̀ka àwọn bídí alẹ́ wọ́n sọ pé àwọn ṣe simbad olódo lásán tí ọ̀dà kankan torí pé ìyẹn máa ń gbàgbọ́ yẹ ẹ̀sìn kó tó máa sọ̀rọ̀ tí ó bá gbàgbọ́ yẹ ẹ̀sìn ẹnu rẹ̀ kò gbọ́dọ̀ yá àbí téyín bá ń dùn tani máa bá wọn tọ́jú eyín dẹ́ǹtì tó wá lọ sọ́dọ̀ dẹ́ǹtì wọn jáde gbà náà ló dùn yá kí á ló kó sọ ọ́ ló dùn lánàá. ok àtọ́nà ẹlẹ́dàá sọ pé tudammiru kulla shay'in bi amri rabbiha kó lẹ́sìn يأخذ كل سفينة غصبا كل سفينة تسمع إليه حبة السوداء دواء من كل داء ولا تسمع إليه ṣé gbogbo àwọn àrùn tó páyé abọ́tù nìkan náà bákan náà تدمر كل شيء بأمر ربها ìjì burúkú yẹn ó ń kó ìparun فأصبحوا لا يرى إلا مساكنهم ìgbà tí wọ́n jí sáyé sí lówùúrọ̀ ó rí nǹkan kan má fi lé wọn nìkan ó sì ní ń pa gbogbo nǹkan rùn. ìgbà tí Khidr aleyhi salam tọ́fẹ́ kọ́ anabi musa lẹ́kọ̀ọ́ sí sẹ́wọ̀n ká anabi musa sá sí sí ọlọ́run afẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ tó ká anabi musa ń bá àwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀ wọ́n á ṣe fáàrí kíta lọ́mọ tó láyé lónìí tọ́lọ́run á hàn pé à wa kulli man yadda'i fil ilmi ma'rifatan 'arafta shay'an wa ghabat 'anka ashya'u ẹni bá ń janu tí ń fọnù pé mo nímọ̀ mo nímọ̀ mo nímọ̀ nǹkan yẹn kọ́ lọ́wọ́ mà ẹgbẹ́ yìí nǹkan ọ̀ má lọ́lọ́run ti ní kọ́ máa lọ yọ bẹ̀rù mi pàdé níbi báyìí yóò tún kọ́ nímọ̀. tó ń gbà tí Khidir alayhi salam tí wọ́n kọ́ wọkọ̀ tí omi pẹ̀lú ànábì Musa ànábì Musa ó ń wọ Khidir Khidir fìfà kéyọ ó sá mọ́ ọkọ̀ ọkọ̀ tuntun ó sì yọ ọpọ́n kan fún mi ọfẹ ká tẹ̀lé ọmọ pé tí àlàbó bá ti wà lára ọkọ̀ omi ọmọ wọlé tó bá ti wọlé á tẹ̀lé má bí mi lè rè mo sọ fún ọ̀pọ̀ gbọ́dọ̀ bí mi lè rè wàá fi ètè méjì títí tí n fi ṣàlàyé fún ọ ó yà mí lẹ́nu ó sì ní kó fẹ́ pa wá <laughs> ìgbà tí Khidir alayhi salam sọlá ìbàdàn yìí Musa ó ní ọkọ̀ ojú omi yẹn táwọn ọmọ táwọn ọmọ aláìní ni ọkọ̀ yìí ni wọ́n sì fi rí ìjà àti mú wọn ṣùgbọ́n bàkan bẹ́ lu wọn tó ẹ pé olójú kò mú ọ lọ ni tí gbogbo ọkọ̀ ojú omi tó bá ti dà tọrẹwà yẹ ọkọ̀ tó kó lẹ́sẹ̀ sí ìnàjẹ̀nà ọ̀sà gbogbo ọkọ̀ ojú omi tó bá ti dà yìí máa lọ́wọ́ àwọn ẹni tó ní ní ní gbígbà àdìjàgbà tó sábà wá fi àléébù sí ọkọ̀ ojú omi àwọn ọmọ yìí náà la yọ gbà ìmọ̀ àgbà gbogbo ọkọ̀ ojú omi kọ̀gbá ní nàìjíríà mo rò pé wa kọ̀gbá ti England kọ̀gbá ti kútọ́nù àti pé England ti wà tẹ́lẹ̀ àwọn lọ́n sọ pé ìyá ọkọ̀ tó kò lẹ́sẹ̀ fi nàìjíríà tahta sultanihi fi mamlakatihi ìmọ̀ àgbà gbogbo ọkọ̀ tómi tó wà lábẹ́ kápá rẹ̀ níbi tìjọba rẹ̀ dé sẹ́kù gbogbo ọba ló ní tẹ́rítírì tó bá kọjá tẹ́rítírì rẹ̀ gbọ́dọ̀ ṣe ọ̀kan bò torí rẹ̀ eléyìí àwọn olùmọ̀ọ́mọ́ sọ pé irú ìsáni bisalòlá àti lánàá ló pé habatu sawda dawa'un min kulli أي دواء من كل داء من شأنه أن يداوى بها ọ̀rọ̀pọ̀ yẹ wa tó ilé ìwé ti gbé èèyàn máa lọ lè gbé èèyàn lọ kọ́ mà tòkè kà ti kún bíbí àkàn lẹ́yìn náà bó ló kún bíbí àti lè yí tó sẹ́yìn ò lè fa lóko ọbẹ̀ gbé ọwọ́ sì gan lẹ́sùn lò láti fa lóko ọbẹ̀ gbé tonti pé kọ̀dá kẹ́ máa lo ọwọ́ tí o àpèjú ìkàlélẹ̀ yẹn sẹ́wọ̀n kọ́ ọwọ́ tí o lágbára bíi ọwọ́ tó. akramakumullah àkọ́kọ́ ni pé ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam bó ṣe wí náà ni. fa inna kulla muhdathatin bid'ah wa kulla bid'atin dalalah wa kulla dalalatin fin-nar nínú riwaya Imam an gbogbo àdáda lẹ́mú sẹ́yìn bá mọ àdáda lẹ́ẹ̀kan tí ìsàmì ẹ̀ mú wa ẹgbẹ́. mọ́ọ̀lì tí ìsàmì ẹ̀sọ́ àná àbí tẹ́ bá mọ̀ pé kirioism ti ìsàmì sànù ni kirioism àbí ìsàmì àná ni tó fi tí ì bá sànù kí ló dé tí wọ́n jẹ́ kirio. lẹ́yìn náà mọ́lì ìdí mọ́ló ti wá ìbọ̀dọ̀ kiri yóni àwọn ń sọjọ́ bíi anabi isa kí ló burúkú àwọn náà ṣe ní muhammed sallallahu alaihi wasallam ẹ òbí díà òun máa pama kì í pama tó kéré ọkọjá àtẹlẹdẹ ní ìsìn ṣé mọ́lì ìdí tànàbì nìkan wọ́n ti ń ṣe wọ́n ti ń ṣe ti ibrahim nyaad kò tí ì pẹ́ tí mo ń gbọ́ ìròyìn kan àwọn bídíà sọ pé kódà tí kòrónà tún burú ju bó ṣe wà lọ àwọn ó sọdún ọjọ́ bí Ibrahim Niass bí gbogbo àwọn bá kú bẹ̀ káwọn. ó ti kọjá Ibrahim Niass ìfẹ́ iná rólí sisi mọ́lì dìdánsì bọ́lá ń sọ́sọ́ ti ṣe òbúlálà gbogbo mọ́lì lóríṣiríṣi lóríṣiríṣi lórí wọ́n kún lẹ́bí dáadéèlì bọ́lá àdá àná gbogbo ẹ̀ bídí àwọn ọ̀lẹ́ rò pọ̀ dáná rí ẹ bá bi bàbá náà léèrè bídí àwọn ọ̀lọ́dà sódà dábì mà ànábì ń sọ̀rọ̀ wal aslu ajamu takhsis òfin ṣẹ̀rí àsọ pé ìpìlẹ̀ òfin onáà ní pé kò ní sáyọ̀ kúrò gbogbo táwọn sọ pé ayọ̀ kúrò wọn ẹ̀rí náà ló tún kọ́ wà o irú pé kúlù náà fi da ìkọ̀tún mọ́ bí bọ́lá náà ti sọ. wọn ló fi kọfí sùn fọsọ́ọ̀rì kọ́ máa ń fi sẹ́mà wá sí wọn ọ̀rùn ilá máa ń ṣá ọ̀lá ọlọ́run tó sọ pé gbogbo ẹ̀mí òkú náà nù. ó nígbà tí wọ́n bá fan fèrè sí tí bá fan atẹ́gùn sí fèrè gbogbo ẹni tí ń bẹ sẹ́mà àtìlẹ̀ gbogbo ẹ̀dá ti ń bẹ́ẹ̀ gbogbo wọn kù àfẹ́ntọ́ bá wọ ọlọ́run ọlọ́run ọba ti ń pa gbogbo ẹ̀dá náà ló tún sọ pé wọ́n yọ àwọn kan kú tí ò ní kú nínú wọn ni wọ́n pè ní alwildanul mukhalladun àwọn ọmọ wẹ́wẹ́ tí wọ́n máa bẹ láéláé sọ́nà dásàlì jẹ́nà wayatufu alayhim wildanun mukhalladun torí inú tí ò ní parẹ́ lálùjáná inú tí ò ní parẹ́ nínà àti gbogbo tí mẹ́mẹ́ torí ẹ̀ lọ́nà sọ pé. ونفخ في الصور فصعق من في السماوات والأرض إلا من شاء الله tọ́nà wọn bá tí wọ́n ń pa gbogbo ẹ̀dá ní ọ̀wá gbogbo fídí àrùn ni tó bá dàbí ìgbà tó ṣe pé wọn ò jẹ́ rí mú mi wọn ò jẹ́ gbádùn gbogbo sẹ́ǹsì wọn sọ pé kódà ẹ̀yẹ sá múra sí kẹ́ ẹ kú lórí àánú àwọn apàdé ńjọ gbèsè kọ́lọ́ ọ̀sá pa wá lórí súnà ńlá hmm, wà á ríran torí pé ẹni tó bá rọ́nà lọ́jọ́ gbèǹde yóò ríran o sẹ́nu bíbí ìwọ tó ṣe súnà kù tó bá láǹfààní ó lè sọ pé ẹ bá pa àwọn bàbá tó ṣe bídí àkútà ń sọ fún tí wọ́n ṣe tí wọ́n lé bí etí ewúro tí wọ́n gbọ́rọ̀ láyò. kásìmọ̀ kásì gbọ́ àkọsẹ́kùn lónìí ẹkùn tó ní kọjá àbíkẹ́ àbùkù yìí sẹkún tó mi dé lásán dà lójú nítòsí ọgàn jẹkún lọ because ẹ̀yìn eh, eh, wọn ti pè òkèlè àtọbẹ lúrú tẹ́ǹrí gbé sẹ́nu látara bídà ó lè mi má fẹ́ sílẹ̀ ẹni bá ti kú ńkọ́ ó parí kí lọ́ọ́ fẹ́ sọ fọ́lọ́ wọn bá má kí lẹ́yìn rò pé ṣẹlẹ̀ sẹ́ni tó ti wọ́n sàárè tó bá pọ̀ kú máa padà ọkàn jẹ́ pé tó bá tún padà náà ọ̀pọ̀lọpọ̀ ó ti sọ pé ṣé ẹ lọ́ba o nítawọn ó ṣe kúnnù ó ti nọ́mbà àmújọ ti ń bọ̀ ní. tó torí di ẹlẹ́yẹ tọ́lọ́wọ́n bá fi mànà kò sẹ́ni bẹ́ẹ̀ ló fi mànà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ fẹ́ràn orí ara rẹ má ti ra rẹ tẹ̀lé súnà súnà kọjá ẹ̀jẹ̀ lọ gbọ́ kọ́lọ́n kọ́ pé ń ṣe kí n tó kú àmì mi ò lè pa ètí ṣe sí lọ́ọ́lọ́ọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tí kò bá ń bọ̀ sí ọ̀sọ̀ fún ọ ẹni tó kábàámọ̀ jù nínú àwọn èèyàn kò lẹ́ni tó gbọ́ òdodo àmọ́ tí ń dàgbà tí tí ó gbà tọ̀nà fi pa ọ̀la ló kọ́ àbámọ̀ kọjá sí so àbámọ̀ kálukú ọ̀pẹ o káàkiri kúkún sí wa ni káàkiri kúkún sí wa ni ọlọ́run dá kó kọ́mọ́ sí wa lọ lórí ibú ọlọ́run kó wa lọ́mọ àlùjànnà kò sí ní tá fẹ́ gbà nídìí agídí ìfẹ́ ẹnu káká ìmọ̀kan hárí lópin ìgbà tí ìwọ̀n bá ti fẹ́ sórí ibù gbogbo àwọn wa kì í ṣe ń tọ́ ẹ kéèyàn rí mu olójú òsì pé méjì ẹyọ kan náà ni àti ṣe tipẹ́ kì í ṣàwáwí aburú laburú jẹ́ ìranu níranu níranu jẹ́ kéèyàn gbódòdó kọ́ tẹ̀lé iyì ọmọ mùsùlùmí nù. ọlọ́run ẹlẹ́dàá ọmọdé agídí ọba tiwa jẹ́ ìfẹ́ ẹnu ọlọ́run fi sàdánwò fà wá àyè màkàn mẹ́jọ ìyá lè wa subhanallah wa bihamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.